Mm-hmm. àjọkú lèrè ìfẹ́ wa àjọlò. Ah! skyscraper dey construct fún Johnson saniko. you should just let me be. it will collapse. you again? what do you want? tẹ́tí ọmọ ìkọ̀ọ̀kan lọmọ wọ̀ yọ. see we don't belong to the same world. fi mí sílẹ̀ má lọ síbi tó ti wá kí mi náà wà láyé mi. òní bọ́m̀bẹ̀. fojú di yín ọyẹ ẹjẹ ká gba àgbò dàpọ̀ fún ọ lórí yẹn sí ẹjẹ àfojú wọn wí náà. kí ni ìtumọ̀ ọ̀rọ̀ òṣì tó padà wá sí. ẹ gbogbo ìnira gbogbo ariwo yìí àgbákò kí má ṣe mọ̀ sí ilé ọkọ mi. torí pé inú níbí ni ó kọ́ táìmọ́. Welcome. когда bẹ́ẹ̀ ni pé mo rí ẹ kí ló dé you look ravishing beautiful excellent magnificent. ṣòro tí n bá ti rí ẹ inú mi máa ń dùn torí wípé mo mọ̀ wípé àkọlé ti dún wípé mi àti ẹ̀ la máa ṣọkọ àtìyàwó kan. àbí o. torí ẹ̀ lè ṣe rántí kí mi ah má bínú mo dẹ̀ fẹ́ kí ẹ ọkàn mi kí ẹ mo ṣe rú olólùfẹ́ mi lọ́kàn mi fò lọ. ṣé wàá ń jowú ni. Ah, lórí tí wàá ń jòun ṣe bọ́ọ̀lù mi ló ń fẹ́ fẹ́ tó ló fẹ́. ọ̀rẹ́ yín bíi ti báwo. ọ̀rẹ́ mi ṣáà fine ọ̀rẹ́ mi is a very cute guy ìwọ rí o pupa ó ní chocolate bí ọ̀rẹ́ mi. Oh, <laughs> tó bá fẹ́ wàá mọ gbogbo ẹ̀ máa lọ wàá máa lá chocolate yẹn everyday ni. chocolate kọ́ vanilla ni. jọ ìwọ vanilla ọ̀rẹ́ mi chocolate jọ ti chocolate àti vanilla tó máa fẹ́ra wọn kí náà máa bínú. vanilla cake ni. irọ́ irọ́ vanilla chocolate cake àwọn yẹn máa fún ẹ jù. ṣé mo pé ó lówó lọ́wọ́. we are going to a lot of places today first we are going to see my mom so láti ọ̀dọ̀ mom sí mi we go to the mall and from the mall cinema then there is this woman tó pè ní yaduro tó tàmàlà níbi round about wà ní before that mall so it is àmàlà wọn rí. ṣọmọ kan bá ṣe fẹ́ lọ sọ́dọ̀ mọ́mì lé ní inú mi dùn ṣó yẹ but gbogbo àwọn ibi tó kù yẹn i'm not in the mood láti jáde lẹ́nu. Ah, ah, bọ́wọ́ ló jẹ́ kí n go through stress o gbọ́dọ̀ bọ́yẹn ń pè mí láti kan tí mi ò fẹ́ pick call ẹ ni. má bínú má bínú you know I love I love you too. Um, pẹ̀lú mi má bínú mo ní lè tẹ̀lé lọ síbi tí àjọ fẹ́ lọ yẹn mọ́. ṣé bí wọn lọ sọ fún mi pé ọ̀rẹ́ ẹ fẹ́ bá wa jáde lé ni. òótọ́ ni àjọ fẹ́ lọ nìbọn ìgbà táwa lókè lẹ́kọ̀ọ́ mo receive call tó ìwúrẹ̀ ẹ̀ tó débẹ̀ ẹ̀ lé mi bó bá ṣe jáde ìfẹ́ mi ní kí n tẹ̀lé yín jáde kí n tó lọ síbẹ̀ ní táwọn ọ̀sán rẹ̀. èyí ṣara wájú conclude pàjọ lọ síbi táwọn ọ̀rọ̀ nù. ṣé kìí ṣe pé òun jowú. ó ti ẹ̀ sọ pé òun jowú because ọ̀rẹ́ mi tó cute tó fine tó ń dán tó dẹ̀ tó wà pa. tó tún lówó lọ́wọ́. ó fẹ́ fẹ́ kí ló tún fẹ́. so you don't want to see my mom too. ah ah àṣìmáyà rẹ̀ rẹ̀ rẹ̀. ọmọ sí mi gbafẹ́ gan-an. Okay, in that case, Chuma come finish her. Work by late since you're gonna miss out, you know, fun. Work by late. Actually, God, thank you very much. Jẹ́ kí n ṣí ilẹ̀kùn sẹ́gbà. Kí ló dé? Wọlé fún mi jàre. Wọlé wọlé wọlé wọlé. Wọlé. Ìyàwó Take care of yourself. All right, take care. All right. Now, already, mi ní kí n máa kí ẹ o. Tó bá dé gbà ọ̀rẹ́ mi fine now ó kí ó tún dark ó tún lówó lọ́wọ́. ayọ̀ ayọ̀ ayọ̀ ayọ̀ mi. ṣe mọ́ kúrò so òótọ́ ni. like I can't believe you can actually stoop so low láti gbé kínní wá sí òótọ́. excuse me don't insult me. no talk it so o prefer this thing over me. fèyí kí ni problem ẹ náà ah kí ló ń ṣe náà at least mo try mo try fún ẹ náà gbogbo nǹkan tó di lẹ́ni mo pẹ̀lú àwọn tó sọ ẹ́ dèèyàn náà kí ló ṣe é mo sáfẹ́ tó náà tẹ́ ní bíbá náà kò kí ṣe lé náà ah ọmọ tó dẹ̀ ń wó yìí tó ní ò fine ojú ẹni ò ti fine o sórí láti bíbá kò fine ok kò fine bọ́ mo mọ nǹkan tí mo rí o kò yẹ mi disturb ẹjọ má disturb mi. everything we shared together pẹ̀lú. kí ló ṣe é náà ṣé mo ti fi ring sí lọ́wọ́ ni babe ó ti mọ mọ mọ sí ẹ òun náà ti mọ mọ sí mi náà àwọn families méjèèjì ti mọ ra wọn. ọkàn pẹ̀lú mọ̀ sí yẹ ọkàn mi náà life mi ni in fact tó bá jẹ́ mọ̀ sí gan ló wà ní ayé ń ṣerú ẹ̀ o. okay okay babe no i understand mo ti accept i know it's just a fling mo mọ̀ pé okùn okùn okùn bẹ́ẹ̀ lè ṣeré ni just pay her off kó jẹ́ ká máa lọ. kí ló ń ṣe lè kí lè délé kàkàkà kó bẹ́ẹ̀ tí wèrè bú yẹ jẹ so believe pé kí n máa lọ àbí ìwọ ló máa get out of here. àbí wèrè lélẹ́ni what i talk to you are you are you. Babe, stop. She's insulting me. What's wrong with you? She's insulting me. It. What's up? What's up? Ah. Ṣé o lọ school didi ni? Ah, Ronaldo ló ń bá sọ̀rọ̀ náà. Màá gbá etí ẹ̀. Wèrè ni ẹni. Bébí wo bó ṣe dùn mí sí mi lára. Kí ló ṣe? Bóyá lọ nu mi lára màmá kémi náà rẹ́ni tó máa kẹ́ mi lójú kẹ́ mi nímú tó máa gbé mi gẹ̀gẹ̀gẹ̀ bá kí ṣe ń ṣe fún pẹ̀lú mi ah, ṣé mo ṣe ọlọ́run pẹ̀lú mi wow. Hmm? ṣe wáyé mi ibi àyà tí mo dé kó má jẹ́ dìbì ìbàjẹ́ láyé mi. for my ayọ̀ mi o. Ayọ̀ ayọ̀ ayọ̀ ayọ̀ mi. Ayọ̀ yìí tó fi fún mi. Ayọ̀ ayọ̀ ayọ̀ ayọ̀ mi. Ayọ̀ ayọ̀ ayọ̀ ayọ̀ mi. Ayọ̀ ayọ̀ ayọ̀ ayọ̀ mi o. Eh ó bá mi kalẹ̀ kínú mi dùn kí má ṣe mọ kóró nílé ọkàn mi. Óyá óyá bàbá o bàbá jọ̀wọ́ gbàdúrà mi o kí má ṣe kágbákò kí má ṣe mọ̀ sí i nílé ọkọ mi yẹ torí pé inú níbí ni. sísá mi ẹ mójú lọ sọ́jà mi. lóòótọ́. I'm serious he's so cute. ọ̀kìn lẹ mú wálé gan. I must say I'm flattered and um, ilé náà fine. Thank uh, you. What's your name, please? Shekina. Shekina. Wow, what a lovely name. I know, I know. <laughs> Pẹ̀lẹ́ my dear. Ẹ bẹ̀rẹ̀ wa. Ó jà ní. Yes ma. Have your seat. Thank you. Báwo ni gan? Adúpẹ́ sá. Arákùnrin, kí lorúkọ ẹ o? Akin ni sá. Akin. Akin bọ̀ wálé. Ah, ó ṣàǹsọ́mọ̀ pé tí ò máa jẹ́ Akíntúndé á jẹ́ Akínkínní kan. Bẹ́ẹ̀ni. Rẹ́dà sí wọn rí àwọn òbí ẹ̀ ń kọ́ o. dádì ti late but mom sí wa. tó kọ́nà tẹ wọn sí afẹ́fẹ́ rere. wẹ́ mi ò ní much láti béèrè lọ́wọ́ ẹ̀ torí ọmọ wa ti ṣàlàyé gbogbo ìrìn àjò tí wàá ti ẹjọ́ ń rìn ó ti ṣàlàyé ẹ̀ fún wa ṣùgbọ́n mo mọ̀ pé ó kù níbọn ró ó pọ́sibù kí ìyá náà tún ní àwọn ìbéèrè kọ̀ọ̀kan láti béèrè lọ́wọ́ ẹ̀ tèmi rò pọ̀ bí ó ṣe wípé mo rí pé ọmọ wa mójú lọ sọ́jà mo dẹ̀ mọ̀ pé ojú tí mò ń wò yìí náà ojú ọmọlúwàbí ni ẹ̀hìn tí àwa nídìí nìyẹn àwa ò kí ń fẹ́ wàhálà kò yẹ àdẹ̀fẹ́ ẹni tó máa fi àjọ ọmọ wa mo dẹ̀ rí wípé ọmọ tó kọ́lé tó gbẹ̀kọ́lé nìyẹn ó ti wọ̀n lára ẹ̀ kò ṣe ìgbà tó bá sọ fún yàn bẹ̀tẹ̀ èyí tèmi sọ fún ẹ ni wípé ẹ sọ fún mọ́mì pé kíákíá ẹ̀yin méjèèjì kẹjẹ jíjọ wà láàyè àyè ara yẹn ni because àsìkò tẹ́ ẹ̀ wò yẹ kò tó dẹ̀ nìkan hmm, ìgbà ara lèèyàn ń búra ìgbà ti mọ̀ ẹ́ a pé orúkọ ẹ ti rìn bẹ̀ nínú ilé yìí náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ̀tẹ̀ ìgbà ti wá mọ̀ ẹ́ yìí àtúpẹ́ fọlọ́hún pé a mọ̀ ẹ́ pé ọmọ dáadáa ni ẹ́ ẹ tètè sọ fún mọ́mì ẹ́ ká tètè ṣe pọ́tà máa ṣe àbí. in fact mommy. Eh, inú mi dùn bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ tẹ́ sọ because mọ́mí sí mi ti ń disturb mi gan wípé ah ìgbà owó gan la tún máa lọ bá àwọn ẹbí ìyàwó tó mú wa ní inú mi dùn pẹ̀ sọ máa lọ fi tó wọn létí. mo ti mo ti gbọ́ ti yín báyìí ó ti ṣe ṣe. a jẹ́ wípé ìròyìn wá papọ̀ nìyẹn kò tí ẹsẹ̀ tó máa ní ìròyìn bẹ́ẹ̀ ṣe lè rí i kó má sọ pé kẹ̀ ṣe nǹkan tẹ́ máa ṣe pápápá ẹ̀yin náà kì í ṣe ọmọdé mọ́ bẹ̀tà dúpẹ́ fọlọ́run wàá wá sọ fún un táà bá ti mọ́jọ́ ń bí àti tètè jẹ́ kó bọ́ àti wàá máa sọ fún wọn sì pé kó máa gbáradì at any time. Hmm? ìyá ọ̀dẹ̀ ká fún wọn sílẹ̀ ẹ kẹ́ wàá ṣe ẹ ká fún wọn sílẹ̀ oúnjẹ ṣé ti ah, rẹ jù ah, ó ti rẹ jù ẹ trust me ẹ ṣe bọ gbà. <laughs> Yes. Yeah, yes, uh, within the next 15 minutes, our guys will take off. Yes. But no, tó bá you ń dìrí bá a fún You will not máa ṣe náà. Okay, okay, okay. All right. Are you ladies? Yes, yes. You are going on an assignment. Shawari assignment. There are no excuses, no disappointment, and there is no fuck up. Is that clear? Yes, Now, Now, Oma leading one or two ways where Shibagba, he will lead you through. I repeat, there is no fuck up. Is that clear? Yes, yes. Good. Boss, bọ̀ nǹkan kan bọ́dà mi sà. Torí àwọn NDL wọ́n kún bòrògàn sí ṣé àní ní issue pẹ̀lú ọjà tá fẹ́ lọ deliver. Don't say that. Nimi. Nimi. Shut àwọn tó ń Because yìí kò sí owó lóko àfi gírí Whatever it says it's a done deal. But here, yẹ. Dàbọ̀. I repeat, there are no excuses in my dictionary. Okay, boss, we're ready. We're very ready, sir. Now, Omar, leading you through. But ensure that you do your assignment perfect. Hey guys, Ogun, I'll tell you to paro. Àrò tó bá gbọ́n, tó bá mọ nǹkan tó ń ṣe. Ọ̀gá ti sọ̀rọ̀, bàbá ti pàṣẹ. Má lọ rẹ̀, má bọ̀ Got no problem, guys. Ronaldo. Yes, boss. Um, boss in a way. Completely face one. Silver. Yes. But silver tí mo fi aṣọ pupa so nǹkan sí Okay, boss. Now, listen. Yes, boss. Tó bá ti débẹ̀. Wàá fi àtàǹpàkò wọ̀ ẹ̀, wàá fi gbá lẹ́ẹ̀mẹ́ta. left or right sir. left. follow instructions yes boss. remember there is no disappointment in my dictionary. Consent. Correct. boss. Keep your eyes open. Okay, boss. ẹ̀ babes nǹkan tí mo tún rí pẹ̀lẹ́ wow ó rí pẹ̀lẹ́ nice tó bá kàn lè yọ apá yẹn kúrò ìnà bóyá kàn replace it with something more shorter ìnà àbí kí ló fi. iwájú ẹ̀yìn gogogogogogo èmi like mo pé mi máa ń like pé kí n ṣe everything sílẹ̀. Ah, ìṣètòrí pé ó ti wà ń bẹ́ẹ̀ lè ṣe fíìmù kékeré kan ṣe kékeré gbà. ìmáa ṣílẹ̀ ni ah. bọ́ apá yìí kí ló fi pẹ̀lú sí sápá yẹn. òun ni mo sọ pé tó bá lè jọ apá yẹn kúrò bí akọ́ ṣe ní tube ọ̀kọ́ fi apá tó wà ṣọ tàbí àwa yẹn gún fún mi sí wò bá mọ̀ ọmọkàn lè ṣe níbi baby hand báyìí kò bad tí wọ́n eléyìí náà òun fẹ́ kọjọ wedding yẹn kó kó kó bá a gan. àná mo láìkì sàlẹ̀ ilé mo láìkì sàlẹ̀ dé níbi iwájú yẹn wọ́n ṣe to àánú nù bọ́ọ̀tì apá ẹ̀ náà gùn bóyá wọ́n ló tiẹ̀ mọ nǹkan tó bá wọn ẹ̀kú wọ̀ ọ̀rọ̀ aṣọ àwọn bridesmaid ló bẹ̀ mí ọkọ ẹ ti dé o ọkọ ẹ ti dé o. gbádùn òun náà. ìyàwó yahoo orí fàájì lẹwà yìí. sami sami sami sami sami hmm. so aṣa ti tọ́ tó fẹ́ ká lọ. ẹ̀kọ́ owó tí ó ti ń bẹ̀. adẹ̀rìn gan-an ó ṣàdọ̀dọ̀ wọ̀bọ̀ yẹn ṣá. ó wá ní ẹ eh, òun ti gba ṣó pé torí tiwa máa shift yẹn fún wa I don't know what's so special about that guy kí ló le tó yẹn tó ń fi ohun gbogbo la gbọ́dọ̀ lò. o gbọ́ orin yẹn ni tó bá gbọ́ orin yẹn o ní lọ lórí mímu ṣé mo kébì máa ń lọ stand jù ọ lọ mo máa ń lọ pátí jù ẹ lọ so mo mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ń gbòòrò mo bẹ́ẹ̀ yẹn good gan. as in bad. as in no good hmm. òun la máa lò. mo sọ fẹ́ o ṣe. tó bá rí aṣọ tí ọ̀rẹ́ mi pick fún mi tó bá rí bó ṣe fún àná tí báwo lọ́jọ́ ìbẹ̀wò á wò pé ṣé ẹni tí mo ti ń fẹ́ látọ̀dọ̀ ẹ̀ sọ fún mi ẹ jọ mo fẹ́ sọ̀rọ̀ lórí aṣọ yẹn ṣé aṣọ tí à ń sọ̀rọ̀ nípa ẹ̀ ṣé ti ẹ̀yin méjèèjì nìkan ni àwọn wọ́n ṣe ti general. no aṣọ bright ni aṣọ ìyàwó ni. oh, oh okay. then um, well, mo ní point kan tèmi náà fẹ́ ẹ ti understand bọ́ mm-hmm. mo fẹ́ san kankan ìjọ nítorí ọlọ́run mo fẹ́ tọrọ kankan lọ́wọ́ ẹ̀ mm. tí o bá dẹ̀ lè fún mi inú mi máa dùn gan-an sórí mm-hmm. ọmọ yìí as in babe tó jókòó sẹ́gbẹ̀ẹ́ yìí ah mo love ẹ gan mo ti máa ń sọ fún. torí ah, Ọlọ́run ọ̀rọ̀ wedding wọn là ń sọ mí báyìí. ẹ máa padà bọ̀ wá báyìí. àbáté mi kàn wọ́n ní wípé tómi bá ti ń ṣe bó thank you. ẹ yóò ẹ jọ náà rí. ó <laughs> ẹ ṣe jẹ́ kí everybody tó fẹ́ wá sí um, wedding yìí kí wọ́n wọ white bóyá tó bá rí bí fìlà pink àti gèlè pink ẹ rí kó máa make sense ni. no no white kẹ white ò dá náà ó mọ̀ pé white máa hash tó bá ti dé ta ni kò tiẹ̀ ní fáìnù picture rárá. ẹ̀mí ó dà pé white yẹn máa wà òkè but pink yẹn ni mi ì ní fẹ́ ká mú ọkùnrin ò lè máa lo pink obìnrin ló ń lo pink náà. kọ́lọ̀ obìnrin ni pink. ó máa ń fine. my own question is uh, of all colours why white. ó wàá dọjọ́ wẹ́lẹ̀ lórúkọ àǹfọ̀ but there by mind blue náà dẹ̀ wá wá okay because if it's like blue then blue man ń ní àwọn ní. káwá lọ rí ibi wedding wa lọ́kọ̀ọ́kọ́ rò pé o. no no no no no ìyàwó mi ti sọ̀rọ̀ blue làwọn àtẹ̀lé kó tó bá sọ̀rọ̀. ọgbẹ́ni kàdé ìyàwó ẹ̀ ń fún. ní sùúrù ṣọ ma pé blue sign of love ni so it is better better we go for that blue. ẹ wo emmanuel ti ń fagi. Let's go and do it. What do they like, Oji? Ẹ jẹ́ àmì sí dáhùn. Àwọn ọmọ àgbẹ̀ mi ni máa lọ ló ń ṣe kàn án. tó bá fẹ́ mi màá gbóná mo ò rí òjìlá má gbé ẹ má mi jẹ. sista mi in fact i'm so happy for you ẹ wọ ọjọ́ wẹ́dí yẹn lọ́jọ́ yẹn ó máa lárinrin kan èmi ni màá paint ẹ̀ kọ́ lọ́fun gbogbo ọ̀rẹ́ mi ni mo ti pè tán o even àwọn ọ̀rẹ́ mi tí mo ti rí tipẹ́ tọ́wọ́ àyànkí gbogbo wọn ló ń bọ̀. lóòótọ́ ah, ẹ múra o o rí pé mi gan mú jù lọ sọ́jà òró mi bó ṣe rí i. very very cute. tó bá tún wá rí ẹ kọ. really. ìyá ẹ fine tó yẹ pé. wow á tí ò bá ṣe pé ìlẹ̀ kankan rí wọn in fact màá ti kọ́kọ́ bá yín ti snatch ẹ. kí ló mìíràn ṣé òun ṣe rí i <laughs> ṣé òun lè ṣe rí tó. very very cute. tó bá rí mọ́mì àwọn akọ bẹ́ẹ̀ mọ́mì náà ṣe fine. Ah, mọ́mì náà kàwé ọ̀rọ̀ ẹ ló yọ níbi tí mo ti ń bọ̀ o bàbá yín dànù ọ wà nílé dáàdì pẹ̀lú mi dáàdì pẹ̀lú mi. Ah, ìyá ah, mo lọ lọ sáré dọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ mi. ẹ wo ibi tí mo ti ń bọ̀ ọ̀rọ̀ pẹ̀lú mi ló jáde wọ́n ní pẹ̀lú mi ò gbọ́dọ̀ fẹ́ akin bẹ́ẹ̀ ni ohun tó sọ fún mi ń nìyẹn wọ́n ní ò gbọ́dọ̀ fẹ́ akin ẹ ẹ̀ lè fẹ́ àti wà tákin tí ó lọ ń lò ẹ̀ wọ́kọ̀ mi tèmi nìyẹn o ah, bẹ́ẹ̀ ni. mo fẹ́ kó o rántí pé ọjọ́ tí ọmọ yìí mú àkìwá sí àgbà tọwọ́ tẹsẹ̀ ni. bẹ́ẹ̀ ni ẹ̀jùbọ́ ní ohun tí mo rí ó ti yí padà ìlú ti yí padà. ok kí wàá ní reason gangan gangan. kò sí reason kọjá ẹ má ẹ má lọ mí fún. àwọn ọmọ lè fẹ́ràn wọn ni ẹ má tún yílé ẹ̀kọ́. ṣebí màmí náà ló sọ pé àwọn fọwọ́ sí i kí ló tó tún wá change ọ̀rọ̀ ní ìsìn. wọ́n láwọn gbọ́ nǹkan kan bóyá ká béèrè nǹkan tó ń gbọ́ gan náà. wọ́n ah, dá kí n lọ béèrè nǹkan tó ń gbọ́ òun. Ah, máa fẹ́ o. mọ́mí. mọ́mí. Ah, o ṣọ́ pẹ̀lú nǹkan tó ń sọ fún mi. a nítorí pé inú níbí ni. àpẹẹrẹ mi tún sọ fún mi pé mọ́mí ò sọ pé tóun bá gbìyànjú àti ṣe nǹkan táwọn ò fẹ́ tóun lọ fẹ́ ni àwọn máa kún un lọ́wọ́ ah, ah. ṣó le tó yẹn ni eh, sórí gbogbo nǹkan tó wá ń ṣẹlẹ̀ yìí kò fẹ́ kò fẹ́ yé mi mọ́ cause last time ló sọ fún mi pé ìwà àti ẹjọ́ lọ sílé ìyá ìyàwó ẹ̀ wọ́n tẹ̀ gbẹ́ tọwọ́ tẹsẹ̀ ah! èyí tó wá dẹ̀ fi ń di ogun pé eh, wọn ò fẹ́ rí lọ́dọ̀ ẹ mọ́ kẹ́ má fẹ́ yín wọn wà in support of it i don't understand ilé lágbára eh, eh, akin láàrin ìgbà àti ẹ tó bá jẹ́ oní nǹkan tó ti ṣe lẹ́yìn tèmi ò mọ̀ sí fúnra ìyàwó ẹ tètè jẹ́wọ́ fèmí sàn mọ̀ pé èmi nìkan lọ̀rẹ́ tó ní àmọ́ bá ṣe lọ bẹ̀ wọ́n sí gbogbo everything dẹ̀ máa wà settled kí ló fẹ́ẹ́ da èmi àti ìyá ìyàwó mi tèmi tiẹ̀ ní ìtàn àríkà tó fẹ́ kí n tó mẹ́tọ̀ ọmọ wọn. ṣé mo kàn tó ta ọkọ. pé kò sí nǹkan tó dá yẹn pọ̀ à ń pẹ̀lú mi náà ò dẹ̀ sọ pé ẹ̀mí kan pàtó báyìí ni ó ṣẹlẹ̀. ọ̀ngàn orí kankan kò fi anything sọ pé màmá òun sọ pé jẹ́ reason. kò ní any reasons. ah kò lágbára o. Eh, má jẹ́ kí yẹn kí yẹn um, tó fún àròmí sí ẹ lára because mo wọ nǹkan tí mo rò pé a máa ṣe níbí bóyá ká tó àwọn àgbàlagbà lọ tí a mọ̀ pé eh, màmá yẹn máa ń gbọ́rọ̀ sí lẹ́nu and i'm very sure pé dábàá lè rí àwọn yẹn gbé dìde ká gbé lọ bá wọn eh, tí wọ́n bá bá wọn sọ̀rọ̀ sọ wọ́n pọ́sibù kí wọ́n gbọ́ kí gbogbo nǹkan tó dẹ̀ nínú ilẹ̀ kó tán lẹ́nu. okay anything ẹ má jẹ́ kí yẹn tún dá òun sí ẹ lágọ̀ọ́ ara um, gbé kúrò lọ́kàn everything our settled. mo ti gbé kúrò lọ́kàn. báwo ni alẹ́ ṣe ká pàdé ní club. ọ̀nà ìgbà tí lè kàgbé lẹ́tùn. you don't know báwo. Ah, ah. kò bá mi kalẹ̀ àyà mi inú mi dùn kí n má ṣe. tó bá ní nǹkan tá kì í ṣe fún yín tẹ́fi lóhun àtàbúrò mi ò lè fẹ́ra àǹtí mi dáríjì ẹ yọwọ́ kúrò lọ́rọ̀ wọn ẹ jẹ́ kó fẹ́ra wọn ṣé mo pẹ́yìn àgbàlagbà náà lẹ sọ wípé nǹkan tó dáa ń fàdúrà èyí tí ò tún da bákan náà àǹtí mi ń fàdúrà ẹ jẹ́ ká fáwọn ọmọ ẹ sílẹ̀ ẹ jẹ́ fẹ́ra wọn àǹtí mi the only thing ta need nínú ọ̀rọ̀ wọn ni wípé ká fàdúrà ràn wọ́n lọ́wọ́ àǹtí mi ẹ jọ̀ọ́ àǹtí mi ẹ ṣeun gan ojú òní ti yìn ẹ ní mọ̀ nira àníwá yín tì ṣé rọ̀rọ̀ tó jáde lẹ́nu yìí ó dẹ̀ gbọ́nú ọkàn mi ọkàn mi dẹ̀ tutù lọ mo mọ̀ pé gbogbo àdúrà wa ti gbà ṣe rí mọ́mì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tábúrò yìí sọ hmm. ohun tó dá ń fàdúrà èyí tí ò dáná àdúrà la máa gbà sí ṣe rí èmi ò bá ẹ̀mí dá lábàá nìyẹn pé bóyá ká fi wọ́n lẹ̀ kàn fẹ́ra wọn tó bá dẹ̀ fẹ́ra wọn àti lẹ́yìn ẹ̀yìn òbí lẹ́yìn ọmọ torí mi náà dúró lẹ́yìn ọmọ mi pé ló bá ti ní tó wùn ẹni ká lọ ń bẹ àábẹ̀ wọn wọn á gbọ́ tẹ́yìn òbí méjèèjì bá ti tì wá lẹ́yìn pé kò sí ṣòro àdúrà ni ká fi ràn wọ́n lọ́wọ́ àdúrà wọn á dẹ̀ gbà. ṣé mi ẹjọ́ ìdìdín mi foríjì ìyàwó ni kí ẹ mú líìsì fún wọn. ẹ ṣe mọ. ìyá pẹ̀lú mi ìyá pẹ̀lú mi. bàbá pẹ̀lú ọ̀la. ohun tí àbúrò ẹ sọ àti ìyá akin olómi náà fọwọ́ sí o bẹ́ẹ̀ ni ṣé o ti gbàgbé ni ńgbà tiwa náà ṣé ìwọ ti gbàgbé ni ṣe bí àdúrà yìí náà la fi kún ìrìn àjò wa lọ́dún náà lọ́hùn ó fi wá já sọpẹ́ lẹ́yìn àdúrà yẹn náà la máa gbà fáwọn ọmọ méjèèjì kò jù bẹ́ẹ̀ lọ. bàbá pẹ̀lú mo máa mọ tí mo sọ èmi máa lo ọ̀rọ̀ tó wà lẹ́yìn máa yé ó mà ní ohun tí mo rí tí mo fi ń sọ ó mà ní ohun tí mo gbọ́ tí mo fi ń sọ ẹ kò fẹ́ sọ mí déèyàn burúkú lójú àwọn tó jókòó yìí ẹ́ ó dà kò burú tẹ bá ní bẹ́ẹ̀ ni mo fara mọ́ fẹ́ràn ṣe ma ṣe ẹ túbọ̀ jẹun àwọn ọmọ náà pẹ̀lú agbára ọ̀nà ẹ̀ ní sàárẹ̀ ò ní pẹ́ fún wa ojú ọ̀nkan ìyẹ́ ìta fẹ́ ṣe tó ọ̀nà inú àlàáfíà báyìí. ọ̀rẹ́ báwo ni <coughs> eh, báwo wá ni eh, kí ni outcome yáyàwó ẹ ti ọlọ́bẹ̀. You, you don't mean it pé ìyáyàwó ẹ tí wọ́n ti ní kẹ́ go ahead pẹ̀lú wedding preparation wow <laughs> ṣé o ti rí nǹkan tí mo sọ fún ẹ ẹ ṣó ti rí sìn ẹ èmi náà ti mọ̀ pé irú àwọn àgbàlagbà bẹ́ẹ̀ yẹn wọ́n máa ń ní èèyàn kan tí wọ́n máa ń tijú ó rí pé bí mo sọ fún ẹ pé ká wáyàn pé ká lọ bẹ̀ wọ́n work out now ó lágbára kò sí yàwó access lọ ti support nsìn <laughs> so jẹ́ ká continue preparation wa nìyẹn lọ́wọ́ kan. ok ok ẹ ìjọba mi kíyàwó <laughs> ẹ tó bá ti kúrò mẹ́kọ̀ọ́ pè mí wow ah <laughs> ṣe máa Hey baby. What's up? Wow, sure. Báwo ni ẹ? Fine. Tọ́lá check up tó lọ. Guess na. Ó sọ́kọ́ tó fẹ́ sọ̀jà ayé sí mi máa ń guess. A ní tiẹ̀ guess. Ok, ó um, bá mi ra agbójẹ̀dí wálé. Agbójẹ̀dí báwo? Ìgbà wo ló bẹ̀rẹ̀ yẹn? Eh, ah, ó lè bẹ̀rẹ̀ lẹ́yìn lóṣù kan pé surprise ló máa jẹ́ náà bóyá ó fẹ́ kí n tún múṣẹ́ yẹn lọ́kùnkúndùn. Lódò, surprise ẹ̀. Ah, ó gba rìbá ìgbà sí ń gba brown envelope. wow like you are pregnant. yes. o ti lóyún. yes um, six weeks gone. wow babe yes. you pregnant you're carrying me. yes. Ah, okay. ah kí la máa ṣe báyìí kí la máa ṣe báyìí ok nǹkan máa ṣẹlẹ̀ kí ẹ wọ́n gba báàgì lọ́wọ́ in fact ṣó yẹ kó máa rìn bóyá kí n máa gbé ah, ẹni tó bá ah. fẹ́ ló máa sọ fún mi máa gbé lọ́bẹ̀ ṣó ti gbọ́ mọ́kò tó máa ṣe é sìn olóró kan tá a máa ń ṣe fẹ́ tó bá ṣe lónìí ilé wa òru àṣekún náà ń pè àárọ̀ kún so wàá wọlé sìn ẹ oòrùn ni má má complain o má má complain lé rárá oòrùn ṣọdẹ èyí tí mo fẹ́ ṣe pé mo fẹ́ ṣe for pleasure mo fẹ́ ṣòro ni oòrùn mo fẹ́ ṣe fún ẹ àṣekún àrọ́kún òyìnbó ó máa jẹ́ kí ẹ ọmọ kó lù ẹ. bí ẹ̀mí ṣe ń darí olúwa o. love you so much. inú mi dùn kí n má ṣe mọ́ kóró six five. ní yẹn kọ wa. wọ́n máa nà yín ló ń jẹ́ bẹ́ẹ̀. ó lè rí mi nà six two hmm. pẹ̀lẹ́ o pẹ̀lẹ́ ah, pẹ̀lẹ́ o pẹ̀lẹ́ o pẹ̀lẹ́ o mo gbà síbi tó ti ń bọ̀. èmi náà dá three three. ó lè rí mi o ṣáà ní padà sẹ́yìn. jésù jẹ. màmá nà ẹ lọ ni ẹ má jẹ́ kọ́kọ́ mi gbọ́ pé ẹ máa nà mí o. màá nà ojú abo. ó yá mọ́ mi ẹ ta mú. ṣòro nǹkan ṣá. yes ma. six four. n tó dùn inú mi jù ní ayé ẹ ni orí tọ́lọ̀ ń ṣe fún ẹ. mo hmm. ah, ti ẹ̀ dúpẹ́ tọ́lọ́hún ò ṣe ẹlẹ́dìyà àgbébọ̀. mọ́mi kí ni ìtumọ̀ ìwọ̀n adìyà àgbébọ̀. Ah ẹdìyẹ tí ò lè yé tí ò lè pa àwọn èèyàn akọ ọbẹ pẹ wọn bá ṣe abá ojú ẹ máa gbẹ fẹ wù ni. èmi wà fata ògùn náà. rìlì. ẹ̀kan lọkọ mi ṣe dùn mí straight. ó ga jù. ọlọ́run ìbejì rẹ ni máa fún mi mọ́nà. á fún mi méje méje ńkọ́ bó bá bí méje kó máa rọ̀ṣẹ̀ wa. gbogbo ẹ ló dáa kò sí ní tọ́lọ́run lè ṣe tí mo ní ìyá ọkọ tẹ̀yìn ẹ̀ gbagbá. Ah, ah. màmá dà wọ́n lẹ̀ ni. ó dáa àwọn pé bíbá yìí náà kò ṣe kírẹ́ṣì níbí bá ti dà wọ́n lẹ̀ gbogbo wọn kàn máa kí yín yín yín bí gbàtẹ́dì ah, yẹn bá wà nù kéjì ni. kò sí nǹkan tó lọ́wọ́ <laughs> ẹ máa kọ́ yẹn sọ́tọ̀ ni kírẹ́ṣì a máa mú sínú ilé ń bí. ok àpéyàwó èrè làwa àwa máa máa pọnmọ kiri bí olóṣì inú ilé ni a máa lọ a máa bọ̀ a máa lọ. ọlọ́run ìṣeré yín lólóṣì eh. orí mo rí léèrè wọ̀ náà ni màá ṣe máa dà á lẹ̀wẹ̀ rẹ̀. níyẹn tiẹ̀ ti ń hàn lára ẹ̀ o. ẹ̀wọ̀n mọ́ mi. lára ẹ̀ ti dẹ̀ wálẹ̀ gidi ele ee kì í ya wò oye ṣe bí yẹn ṣe ń jáde báyìí ẹsẹ̀kẹsẹ̀ míì tó ti wọlé oṣù mẹ́ta mú báyìí oṣù mẹ́ta wèrè ẹwù ni láàrin oṣù kan àbọ̀ sí méjì kí ló ń dùn ṣe kò sí nǹkan tó fi ṣe èèyàn kò ní mí lára ṣe bí gbogbo àlọ́kọ ẹ fi ń du àìbolẹ̀. ní burúkú burúkú. ẹ máa sẹ́ mọ́lẹ̀ ni. ọlọ́run àníntẹ́yìn yín gbagbá báyìí wá mi. àwọn àgbà wèrè táwọn a ti múra sílẹ̀ a ẹ jagunjagun bẹ̀rẹ̀ sí òun múra ogun tẹ́lẹ̀ ni ọlọ́mọ kójú ogun la kí wọ́n lọ wá sí láyé. Hm? ogun láyé. bẹ́ẹ̀ ni ogun láyé ẹ wá wá mo tẹ̀ fẹ́ rí ọ náà kí ló máa ṣe àwọn ọ̀gá wa náà ìyẹn ò madam àwọn àtẹ̀yàn jà ní ìgbà míì yóò kí wọn wọn ò ní dáyàn lò wọn fi mú dáyàn lò ìgbà míì yóò kí wọn wọn dáyàn lò dáadáa kí ló dé ṣé ọ̀dọ̀ wọn nìkan lè yóò ti kọ́kọ́ ṣiṣẹ́ ṣe gẹ̀tì mánu ni kí ni kókó nǹkan tó ń ṣe wọn gangan náà. má jẹ́ kóhùn ẹ̀ lọ sókè jù. kí ni wá gbọ́ torí màdàmú àná ilé. ẹ mọ mọ. ẹyin lórí pé bọ́n ṣe ń hùwà sí sí ẹyin bọ́n ṣe ń ṣe sẹ́mi náà nìyẹn tá a bá jáde bọ́n ṣe máa ń pariwo mi náà nìyẹn bọ́n ṣe. ìwọ tó tún wà wọn kí. màmá gbádùn tó ìgbà mí ẹ ǹlẹ́ ẹ kọ́ ló kọ́ tọ́ ti inú mọ́tò tán bẹ́ẹ̀ ló ń tún ẹni kí kọ́ńtínú yìí mi sọ wa èwo ló pè ṣé àwa ń sọ̀rọ̀ títí wa dé mò ń nu mọ́tò ó ní à ń sọ̀rọ̀ tiẹ̀ kí ló ṣẹlẹ̀. irọ́ ba ayé rẹ̀ jẹ́ tí ó ní wọn tí ẹ̀mú mọ̀rẹ́ o àmọ́ mẹ́mọ̀ ó sì ọ̀rọ̀ ẹ̀mídọ́ mẹ́ta ìwọ irọ́ la bí tó ti yọ bẹ́ẹ̀ ni tí ọ̀rọ̀ ẹ̀mí gbogbo nǹkan ẹ̀mí sọ ni ètò àtúnṣòfò fún ìfẹsẹ̀ ìgbébò rẹ̀ méjèèjì ètò mọ̀mọ́ sẹ́mi sọ ní bòńkẹ́lẹ́ ètò mi sọ tàtàtàtà èsì nílé ni mo wà fún ti ní gbọ́n rẹ̀. jọ̀wọ́ torí ọ̀rọ̀ àbòsí wo ni wọ́n ti nípa ọ̀rọ̀ madam first time tí màá rí ìjẹ̀sà ti ṣàbòsí ni àṣẹyìn náà máa sì jẹ ẹ mọ ṣàbòsí lu yín kí la ti sọ ní ìsìnbáyìí báyìí torí pé ọ̀sáré ta pẹrẹpẹrẹ wa ọ̀ ń sọ pé ẹ máa sọ̀rọ̀ tẹ̀sán à ń sọ̀rọ̀ pé ìyanu mọ́tò mọ́tò dọ̀tí ọ̀ ń sọ nǹkan mí bí. nǹkan tó jẹ́ òtó. èmi mi jábọ́ òun yìí fẹ́ sọ fún mi bẹ́ẹ̀ pé mẹ́gbọ̀n yìí sọ àbí. kí la sọ. mẹ́gbọ̀n yìí sọ. a sọ kankan. èyí sọ kankan. Hmm. kí n sọ wípé màdàmú bó ṣe ní sèyí kí wọ́n mi ṣe rádaràda ìdẹ̀ sọ̀kọ̀kọ̀ ìdẹ̀ sọ̀kọ̀kọ̀ sóló yẹ kí mo lọ fẹjọ́ rẹ sùn. ẹ o da àkókò kan tá à ń sọ ni pé ìwà màdámù ò bọ́ sí ń wà sáwa ò gbé ṣé mi ò lòun náà sọ tiẹ̀ èmi ò sì mọ̀ bọ́ sí ń wà ṣé bọ́ sí ń wà nù lè dádì. tó fẹ́ sọ fún mi pé ó sì níbẹ̀ ń dọ́kì ní ànúgbà màdámù kọ́mú sọ̀rọ̀ sí mi ni tó fẹ́ sọ yẹn nì fún mi ni òun wá sóbò wá sọ pé ìmé ìjèjì náà mi ṣe nílẹ̀ fún tèmi wọ́n ṣe mi ṣe fún náà mi ṣe fẹ́ mi náà. ẹ èmi ò mọ̀ pé ìyá náà máa ń jẹ wọn náà nígbà tó ti lè jẹ pé ìyá ń jẹ wọn náà. èmi tẹ́bí mi nìkan ni wọ́n máa ń fi ìyà jẹ àbí tó yín o pòsíṣàn tọ̀dọ̀ mi ló kéré jù irú wọn tó ń wú àwọn yìí sìn tí bàdà bàbá mi dánwò èrè wò kálí mi ni dráìvà wọn ni máa wà wọn lọ sí ọ̀nà express ìbàdàn ó lè jẹ́ sáìdì ọ̀nà rìdíìmù mọ ọ̀nà kí ni màá ti páàkì wọn lẹ̀ tí màá nìkan gbà kí wọn bóyá wọn wọ rìdíìmù wọn lọ́wọ́ lọ́wọ́ àwọn pásítọ̀ tí wọ́n àwọn lọ lẹ́nu wọ́n sì ní à ah, inú kan wọ ọbẹ̀ kan lọ́wọ́ pásítọ̀ tí wọ́n àwọn wálé àbí kan rìn ìyá tó fi jẹ wọn tó wá jẹ pé mi irú wọn bí wọn ṣe jẹ kúkú tán dáná yìí. èmi mo lè fi yọ iyọ̀ àbí ata máa fi dá ọbẹ̀ tó jẹ pé tí wàdà máa jẹ báyìí wọn fẹnu fún ọ. ẹ ẹ tiẹ̀ ní sùúrù òun jẹ́ oyè ni pé kí n gbé màmá dé space kí n bẹ̀ jáwé àbí kí n kúkú wà wọ́n pa. a wọ́n ti wá wà wọ́n pa bàbá jọba tí bàbá ẹni ò mọ̀ sanwó sálárì fún wa. wọ́n pa àṣẹbí méjèèjì wèrè méjèèjì jọ ní gbẹgbẹ ní gbẹgbẹ ọtí wọ́n pa àṣẹbí bàbá ńlá rẹ bàbá ọmọ sọ sálárì àbí. ọ̀rọ̀ ẹnu rẹ ò dáa ọ̀rẹ́ inú rẹ ò dá níwọ̀ kan múra bí olórí àwọn kwaya yìí. àìgbọ́n wa tó wọ kò yàtọ̀ sẹ́gbẹ́ àwọn akọrin ọ̀rẹ́ kí wí ta aṣọ dé bíbáyìí ntì kí náà tó ọ̀sẹ̀ ọ̀fẹ́ nítọ̀ sọ bíbáyìí alábòsí gbogbo ọ̀sẹ̀ mọ́ serú ẹ̀ ọgbọ́n ta ọmọ lọ rújọ́ lórí ọgbọ́n lórí ọmọ àrùjọ́ ta. kò ń pẹ́ tẹ̀ kò ń pẹ́ tẹ̀. kò sí wà kú mi. olùtọ́ ẹ náà ò pé olùsí tí bá fẹ́ dàbí olóńgbò tán sínú palọ̀ ah! ah! nǹkan kékeré olùsí àbí dráìvà àbúkọ ó ti sá wọ́n ti wọlé ó ti wọlé ó ti wọlé. máa nu ọkọ rẹ lọ ìwọ já wọn síbi tó bá rí njọ kan ọba àwọn àwọn lọ sójú omi. Ah! èmi níjọ́ kan ni àwọn náà nílé má tì wọ́n mọ́ta fún ẹ mọ̀ tẹ́ ọ̀nù pọ́n pọ́n mi ò sì ní dáhùn mi ò ní dáhùn ìwé ọmọdé àwọn sẹ́sẹ́ rẹ̀ àìwé ní kò jà pẹ̀lú mi ọmọ àdùn ìṣẹ̀dá ẹ̀ la wá pè báyìí a pè ẹ́ fífún bẹ́ẹ̀ la pè ẹ́ fárùn ẹ̀tọ́ wa tó wà lọ́wọ́ ẹ̀ òun la fẹ́ gbà. pẹ̀lú mi ọmọ àdùn o. pẹ̀lú mi ọmọ àdùn káàbọ̀ kú rìn oyún inú ẹ̀ la wá gbà báyìí nítorí àsìkò náà ti pé ó ti tó oṣù mẹ́ta ó ti ń gbẹ́nu lóṣù kẹrin àwọn dẹ̀ ti ṣetán láti joyún mu nítorí àsìkò tá à ń jomu náà lélẹ́yìí oyún inú pẹ̀lú mi dà. <laughs> Hmm. Hey! pẹ̀lú mi ó yá o àsìkò náà ti tó báyìí kó o wá padà sínú ẹran ara rẹ. Ah. <laughs> oòrùn mọ́ adìyẹ àsìkò ti tó báyìí kó o wá gbéra ńlẹ̀ kó o wá lọ ṣiṣẹ́ ojú ayé fún wa ó yá o.

dìde ká máa lọ hospital. lóbi dìde dìde dìde ọlọ́run inú tuntun lè lé ìgbà ẹ̀ pẹ̀lẹ́ àtọ̀fọ̀ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pàmò pẹ̀lẹ́ àtọ̀fọ̀ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ máa rọra máa rọra máa rọra máa wẹ̀ máa wẹ̀. Fẹ̀lẹ́, ha wọ́n lọ. Ṣé wọ́n lọ? Ọ̀yà ọ̀yà pẹ̀lú pẹ̀lú. Bí ẹ̀kọ́ kọ̀ọ̀rọ̀ mọ́. Ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà. Já lọ, já lọ, já lọ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ máa tì kẹ́yìn pẹ̀lẹ́ pẹ̀lẹ́. àmì lọ́wọ́ àwọn èlé. o ní láti ronú títí rárá àti wípé ọmọ tó máa sin ìlú fún lójú èyí ṣé o mọ̀ ni ṣé o ló ṣe àwọn Yorùbá máa ń sọ pé olóríire nìkan ló máa ń mú àkọ́bí ọmọ jẹ ṣó ti yẹ tẹ́sí bá dání èèyàn máa ń tún gun ní o tó ti yẹ ń sìn tètè jẹ́ ká rẹ̀ le dáadáa kó tún bẹ̀rẹ̀ mi in fact irú nǹkan bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ sí ọjọ́ kejì ọjọ́ kẹta èèyàn ti bẹ̀rẹ̀ sí ń ṣe nǹkan padà kó lè padà ṣoré mi tó ń wò yìí ojú mi náà ti rí o ẹni tí nǹkan ọba ṣe rí ló máa ní ẹ ṣó ti ṣe ẹ rí o ti ṣe mí dáadáa ọkọ ẹ tó ń wò yẹn àìmọye ìgbà ni mo lóyún tó bàjẹ́ tó bàjẹ́ tó bàjẹ́ tó bàjẹ́ kó tó di pé dúró sixteen and a half ló ṣe mí sixteen times and a half fẹ́ràn mi yẹ ǹdẹ̀ torí ẹ̀ kú mo tún ṣe mí ni mo lọkọ̀ tó fẹ́ yẹn bóyá ọwọ́ yẹn ló fẹ́ gbé ah. hmm. but eh, kò ní sèwò fọkàn ìbàlẹ̀ má ronú mọ́ tó bá ti di lálẹ́ ẹ ṣe nǹkan ó lè jẹ́ oṣù yìí gan-an tàmátúmù yìí ló máa tún ṣẹlẹ̀ sí ẹ tó mi fẹ́ kó ronú mọ́ ìwé ń ṣojú lẹ́wúlẹ́wú yìí mi láìkí ẹ̀ wílẹ̀ kó ṣẹ́rọ̀ pẹ́ kí ló máa jẹ báyìí. ok for now ọbẹ̀ wà nílé ṣé wàá kókó wo jẹ́ ń sọtọ́ fún ẹ ìgbà tó ṣe mí sápẹ́lẹ́ ni mò ń dààmú màmá Deborah wọ̀tá. èwo tún nìyẹn mọ́ mi. ògógóró ló ń jẹ́ bẹ́ẹ̀ wọn fata gúngún sínú ẹ wọn agbọn gbogbo ẹ̀jẹ̀ tó bá kù tó bá di adá alẹ fúru wọn tún máa ń pè kan ní ebelebe. wọn ní kí ló dé tẹ ọmọ gbogbo ilé ìbá. mo ti mu dóńgó yárò o. tó jẹ́ kó wà very very fertile gbogbo àwọn yìí ó bá tiẹ̀ lónìí èyí tó máa wá sí adúrú a máa rí gbé jó a máa rí gbé pọ̀n. Hey. Okele. Kárọ̀tù aṣọ kí lára ilé fẹ́ mu ná. Ọba jẹ́ ọ ti sọ fún yẹn kọ́ gbóúnjẹ bọ̀ gbóúnjẹ bọ̀ ọ̀ gbóúnjẹ bọ̀ látẹ̀kan mo ti yán yán yán yán mo ti yán ni kí n gbé fún ọ. Ara tá a sọ <laughs> inú mi dùn pé ọmọ pé mi ò fẹ́ràn oúnjẹ tútù torí pé olórin kan kọrin ó ní ọtí tútù ló da oúnjẹ tútù gan ò da <laughs> ẹ ẹ sì gbé dání náà sọtí rárá kan tí mi ń bọ̀ sọ irú bí òsì sáwọn màdàmú lé nìsín ká lọ farabalẹ̀ ní tèmi pẹ̀lú rẹ̀ tájọ́ ń gbára wa lẹ́nu tí wọ́n gbá mi lẹ́nu tèmi náà gbọ́ lẹ́nu bí kí wọ́n náà mi ní ẹ̀yìn eh, ká ní wọ́n náà mi ní three two ní first leg kí wọ́n kàn wá sí òmù kí mi náà kàn tún nà èmi lè nà ó bí five full tákàjọ́ máa nara wa bí ó máa <laughs> aggregate tí ó máa aggregate aggregate. bẹ́ẹ̀ni sọ́njẹ́rẹ́ tó ọmọ omi yìí tó ọmọ omi jáde lẹ́nu rẹ̀. ìgbé ah, tí tàbá bẹ̀rẹ̀ aláti sìn wọ́n tó ti pé kò da oúnjẹ tútù ò da fún mi sọ́mọ́ pàfùmọ́ ra wa sí náà ni. Ah, àbó mẹ́ni dúró síwájú rẹ̀ ni èmi rè wo mi èmi rè ó wà lẹ́nu rẹ̀ gbàgà ìwọ sí mi ah. Ah, ó sọ ní àbújá bọ́. mo sọ yìnyín tí mo àbí kí ni ìyàtọ̀ ẹgbẹ́ ọmọ ọ̀dọ̀ àti gateman kí wọ́n jọmọ fọ́ra wọn lẹ́nu àríra wa fún sọ láti ah. fún sọrin ó náìsì gan kò sí nǹkan tó jẹ́ producer àti director tó máa fọ́ra wọn lẹ́nu makeup òun àti continuity wọ́n lè máa fọ́ra wọn lẹ́nu sadman òun àti fio eh, sorry iṣẹ́ wọn ò papọ̀. sọ jẹ́ mi sọ fún ọ tó gbogbo ìgbà kí mo máa ń lálàá ìyẹn ni pé mo máa ń rí lójú àlá pé mo máa ń fi hàn èèyàn bíi governors èèyàn bíi senators tó ti yọ bẹ́ẹ̀ ni èèyàn bíi èèyàn eh, eh, honourables tó ti yọ bẹ́ẹ̀ ni gbogbo ìyẹn ni kí mo máa ń fẹ́ rẹ̀ ah, lẹ́yìn lálàárí eh. ni pé mo fẹ́ fẹ́ gate man. mo bá jọ lẹ́yìn tí àwọn tẹ́mi sọ̀rọ̀ mi náà lọ́wọ́. ẹ báwọn èèyàn wọn lọ ń fẹ́ àwọn tó bá fẹ́ driver wọn náà èèyàn bíi gọ́fìnà náà ló fẹ́ tó bá sì ṣe àbúrò rẹ̀ náà ni ṣé àwọn èèyàn tó wọn náà. ṣé mo fẹ́ honourables mo fẹ́ senators tó ti yọ bẹ́ẹ̀ nìyẹn ni mo máa ń fẹ́ rẹ̀ mẹ́yìn ìyẹn ènìyàn rẹ̀ yan gángan ni mo mi fẹ́ ọ̀rọ̀. Ah, ọ̀rọ̀ rẹ ti yé mi pẹ̀lẹ́ ìyẹn bàdó sọ́ọ́rí sọ́gbọ́nrin bàbá abinisa òbí wọ́n lẹ́ni rówó yẹn lójú àlá tó ń dunnú kó tẹ pámọ́sẹ̀ torí ebi ni. kí wàá ní ìyẹn ọlọ́run àpé wọ́n fẹ́ gọ́fìnà ẹ̀ ọ̀fẹ́ nàrẹ́bù ọ̀fẹ́ kínní kan lójú oorun mo lè fi gbèsè ayé mi bora èso àìnílọ́kọlọ́ra wọlé o torí èmi bí tó ti fẹ́ pàdé wọn èmi ọmọ tọ́ba àwa táwọn àbíbà èèyàn kọ́ gọ́lódì gómìnà àwọn náà kàn ní kámọ́nì jìrẹ́ ni ó lè ṣe wọ́n ìwọ́n tọ̀sẹ̀ níbi bọ́mbà fọ́nsà ìdí rẹ̀ kí ló fi yàtọ̀ sí bẹ́ẹ̀ bọ́mbà fọ́nsà ibi kákan mọ́ fọ́lẹ́nu lulẹ̀ kí ikọ̀ ọmọ dogun síbi ọ̀la lára àwọn governors àwọn honourables ọ̀hún tiẹ̀ wa tó bá yà wọ́n sì bọ́ sọ àwọn Boko Harams wàá fẹ́ Boko Haram lágbèrè wàá fẹ́ Boko Haram orí mi àjò fẹ́ Boko Haram ó dà kó rí rẹ ti pè é lè dẹ̀ máa gbóúnjẹ fún ọ. kí ló fẹ́ ṣe oúnjẹ wo lọ nígbà tí kì í máa jẹ yẹ̀pẹ̀ ni àbí kì í máa jẹ koríko tó bá bí ọ ni tó bá mọ̀ pé bí wọ́n ti bí ọ wọ́n tún bí ọ láńgbà tí wọ́n bí ọ kò ń ṣe pé bóyá ìjàpá àbí àmọ̀tẹ́kùn ni wọ́n pa lọ́jọ́ kọ́mẹ̀ ìwọ left the food left the food. ràkúnmí náà mọ̀ pàjọ mọ́ lẹ́nu mi. tọ́wọ́ fi lè bí ọ ni ìwọ gbọ́njẹ mi lọ. torí kò kò ṣe wà ní pé màá gbóúnjẹ lọ sábà bẹ̀rẹ̀ olóòótọ́ ni. mi ò lo burúkú. orí ọlọ burúkú àgbọ̀njẹ ah, orí eh, ẹ̀ dàrú. ó láìkì oúnjẹ ah. láìkì oúnjẹ alájẹnu alájẹnu kò jẹ́ sórí bíi tèdè. èmi ni mo láìkì oúnjẹ. ẹ o láìkì oúnjẹ. ẹjọ́ rẹ̀ kọ́ ẹ̀yin obìnrin ẹ láìkì ọ̀rọ̀ àsọtán. yẹ kí ló dé tó yẹ pé ẹ àwọn màdàmú wọn ti tan sẹ́ńdà wọn ti gba àìnílàkàì ẹ sọ́ọ̀rì màdàmú nílàkàì wọ́n lọ́ọ́ fẹ́ nílàkàì wọ́n ti mú attitude kan nu attitude àwọn màdàmú bí àwọn dábàá náà ti gbé wọn jáde nù tó jẹ́ pé ní pati oní pati táwọn yẹn ṣe pati after pati after pati after pati wọ́n yẹ̀yẹ́ torí oúnjẹ ni wọ́n ronú délé ni ṣé wọn náà lọ sọ wọn bá oúnjẹ tá gbé wáyé oúnjẹ tá a fi fọ mánéjì ṣé bọ́ọ̀ ni wọn náà bẹ̀rẹ̀ tiẹ̀ yìí bọ́ọ̀ lọ. so owó òkèlè máàkì ojú mi nulẹ̀ o mo bá ti gbé oúnjẹ fún ọjọ́ mi mọ́ jẹ o torí èmi ni máa pa ọ́ bẹ́ẹ̀ mo sọ fún èmi ni máa pa ọ́ ẹlẹ́nu ìyá ẹlẹ́nu ìyá ló ṣe. ó lò mọ́ wá pàwèrè bí odó yán èmi lọ. ìjẹsà. àrè má jẹ́ ń ṣe o létí. àwọn tá a fi ń wé. kí n náà. tá a ò mọ bẹ́ẹ̀ níbí ni wọ́n. jẹ́ ká sọ̀rọ̀ nípa rẹ̀ I need to sleep. By tomorrow morning we'll talk about it. ṣètìpá. okay ibi tá a fojú sí ọ̀nà ọgbà bẹ̀ lọ Èdùmàrè àmì yà wọ́n o. ọmọ àdùnní o pẹ̀lú mi ọmọ àdùnní o pẹ̀lú mi ọmọ àdùnní ìmọ̀ ọmọ àdùn káàbọ̀ kúrì àpè ọtún jẹ́ mm, káwá ṣe bá ṣe àsìkò tí tó ṣe bá ṣe. pẹ̀lú ọmọ àdùn o àsìkò náà wọ́n ní nǹkan tó bá ti dákọ̀ kò tún pẹ́ mọ́ pẹ̀lú ọmọ àdùn ni ọ̀dẹ inú rẹ̀ látún wá gbà oyún inú pẹ̀lú mi ọmọ àdùn o. jẹ́jẹ́. Ha ha ha ha ha! Lumi. Kí ló tún ṣe? Lumi. Inú ẹ̀bí ti báyọ̀ o. Babe, kí ló ṣe? Ẹ gbà mí. Ah. Eh. Káàmù fún tó kí ìbálẹ̀ lo omi yóò ṣe. There seems to be no much improvement. They have to try new methods. What you are buying from me here is a vision. Wow. Nine what's going on here. bí wọn bá sọra náà léde ló ń jí káre ni níjọ́ tọ́gà bá kú báyìí àwọn tó lọ kọ̀ wọ́n kàn wá gbọ́kọ̀ lórí ìlú bẹ́ẹ̀ lọ. kí ló dé tó jẹ́ pé lọ́jọ́ ayé tiẹ̀ ọ̀ lọ́rọ̀ ta. tí ìlú bá ti wà tó bá ti jó lówó báyìí hmm. tó lówó rẹ̀ pẹ̀tẹ́ ní báńkì tí ò sí next of kin báńkì pẹ̀sẹ̀. Ah! Your father is just fighting for your progress in future. ẹ ò kò sí wàhálà sẹ́rí àdírẹ́sì tẹ́ ẹ̀ ń lọ ẹ ti ṣìnà. pẹ̀lú gbogbo nǹkan tẹ̀ ní òyìnbó ìfi ojú yín rí tí wọ́n kó gbogbo property yín táwọn ilé ẹjọ́ tí wọ́n kó fún un. àwọn ọmọ tó bí fún yín gan nísìn níjọ́ wo lẹ ti fojú rí wọn gbẹ̀yìn. think. It is easy standing up to my father because of love. What? What happened? How? Meth? I don't understand. What do you mean by meth? Cocaine? Kẹ́rin pé wọ́n lẹ́wìn ẹjẹ́ wo lọ eléribú ni ẹ́. Ẹni ibi wo eléribú kọ́kọ́ lọ gẹ orí rẹ̀ tó jòrí yòókù. Kọ́ lọ gẹ. Come on in. Collins. ó yẹ paras mi. ní sùúrù la fi ṣọkọ irin. take a cue from that. are you normal at all. sórí èpè rárá ṣá. is this how dirty you are. lẹ́sẹ̀ kúrò jọ. young man what's your name where are you from what's your qualification and what do you do. I work with the National Union of Road Transport Workers. Iṣẹ́ àgbẹ̀ òun sọ ibo mi wà tó lè fi fóònù sí ó lè ṣe ọmọ òfin fóònù what what are you doing baby. To ba ti lógo tó dẹ̀ ń sá fógun maniye. Thomas. ọmọ Numi. Eh! pẹ̀lẹ́pẹ̀lẹ́. mi ò fẹ́ mọ nǹkan náà ní abẹ́ ọ̀run ọwọ́ wa ló wà you just make it sound like this and you have it. ṣé yẹn ló wá mo ní láti wọ́n mi. ẹ jẹ́ kí n pe justice ọjọ́ rẹ̀. Hello? ẹ kúrò lè family go, madam ńkọ́ ńbẹ̀ ewu ẹ má bínú sí mi business mi up and down up and down up and down is just what is affecting me and just this. Olabumi, I need your help badly. Okay, sir. Um, I don't want my baby yẹn àlejò ń club yẹn ni wọ́n ní àbúrò ẹ̀gbọ́n pé òun ló pààyàn kan wọ́n ní jọ́ọ̀jì kan sẹ́ńtẹ̀ǹsì to death by hanging pay. How wọ́n wò pé ọlọ́run see how you are. Yes, it's a ìyẹn ti dàfi sẹ́yìn tẹ́gùn fi ṣọ̀tọ́ lọ́run ò pa yín for me? bẹ̀tẹ̀ kí àyè jẹ rárá a ní wí kí àtún máa jẹ lọ. sá mo sọ bẹ́ẹ̀ mo sọ fún un but was just a mere mistake ìyẹn jábọ́ látòkè ní ibò I don't know. wọ́n ní kí ni orúkọ kóòtù. Ìlúpéjú magistrate court. Hello sir. Yeah, wọ́n ní Ìlúpéjú magistrate court ni. Oh, okay wọ́n kí lorúkọ justice. justice akíkúnlé ọmọ ìbí. wọ́n ní justice akíkúnlé ọmọ ìbí ooo wonder ẹ ṣe gan really ẹ ṣeun gan sa wọ́n trust yín ọlọ́run nípa yín fún wa lágbára ọlọ́run ẹ máa kó wa jẹ̀pẹ́ báyìí thank you so much god bless you all right sir have a nice day sir bye bye sir. Yes, sir. kí wọ́n sọ mà. ó ní in two weeks time pé wọ́n máa filẹ̀. ó náà máa pe george lọ́rọ̀. wọ́n máa filẹ̀. ẹ ṣe mà ẹ ṣe mà ọ̀rẹ́ mi ẹ ṣe wò ẹ wò mo ṣe mọ iyì ẹgbẹ́ yìí ni tí ah. òwe ah, tó máa ń parí pé àkìlẹ́ni ní mọ̀sán ká mú kíkan ó tó mà ní ọ̀rẹ́ mi thank you. Ah, ṣé ìwọ ò mọ̀ wípé níbi táwa mọ̀yàn dé tá a gbajúmọ̀ dé Ah, ah. ṣé odó tí o bá dojú délẹ̀ báyìí ṣó tún rọrùn ni ó máa ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ wípé àwa mọ̀yàn àwa gbajúmọ̀. ṣé èèyàn wà ó ní ajá nílé ó tún fọwọ́ kó mi. kò pọ́síbù wọ́n máa wọ̀rán sí ẹ̀. bá mi ṣe o bá mi ṣe yé bá mi ṣe o ògbógun ayé mi ìyá rẹ̀ náà yà going to repeat it for the last time má stress ààrẹ má stress ra, ra, rárá rárá tọ̀. Mama, ṣe é kọ́ anything má ṣe iṣẹ́ tó lágbára kankan mọ́ sórí gbogbo iṣẹ́ tó bá mọ̀ pé ó jẹ́ iṣẹ́ tó heavy tó máa ń ṣe nílé yìí abẹ́tà kò drop ẹ̀ bóyá kò sọ fọ́kùn ẹ̀ kó bẹ́ẹ̀ get made so gbogbo à ń fọbọ́ à ń fọṣọ à ń tún ilé ṣe yẹn made á lè máa ṣe gbogbo yẹn wọ́n dẹ̀ tún bẹ́ẹ̀ get cook náà so that wọ́n á lè máa bẹ́ẹ̀ dáná so wọ́n lè máa rest dáadáa because as a matter of fact gan bóyá kò tẹ gba leave ní office kò mú wá sọ́fíìsì mọ́ because oyún inú ẹ̀ yìí oyún eléyìí kókó gbọ́dọ̀ ṣe oyún yìí o ẹ pẹ̀lú mi kókò gbọ́dọ̀ ṣóyún yìí rárá rárá ni i'm repeating it jọ torí olóyún you need to be extraordinary careful. fi ṣara o dúpẹ́ lọ́wọ́ yìí ọlọ́wà kò tiẹ̀ náà ṣe. ń bá mi. gbogbo nǹkan tó sọ pátápátá ni mo gbọ́ ọlọ́run á fún wa ṣe ó ṣe mo dúpẹ́. gbogbo gbogbo èèyàn ló máa fi ìyẹn jọ̀wọ́ ìwọ tó kìn rálẹ̀ lójú tó lè drive lálẹ́ èmi ń tèmi driving alẹ́ gangan lèmi láìpẹ́ máa wọ̀rí tí wàá fi délé báyìí máa gbé. adẹ́yẹ adẹ́yẹ ẹ̀rí rẹ̀.

gbogbo ẹ̀ ó máa bẹ́ta kẹ́ tẹ̀lé tẹ̀lé tẹ̀lé tẹ̀lé tẹ̀lé tó bá tẹ̀lé ṣe ló yinú ẹ̀ kò ní bàjẹ́ àmọ́ tó o bá tẹ̀lé ó yinú ẹ̀ ó máa bàjẹ́ tẹ̀lé tó o bá fẹ́ kó yinú ẹ̀ bàjẹ́ kó tẹ̀lé kò lè rọ́nà àbáyọ. wẹ́rẹ̀ wà ní lóògùn wẹ́rẹ̀ wà ní nọ́mbà wẹ́rẹ̀ wẹ́rẹ̀ abẹnú Èdùmàrè gbẹmí lékè gbogbo wọn o yóò bá mi láyé jẹ́ bá mi ṣe yé bá mi ṣe o bá mi ṣẹ́ òwe gbogbo ogun gbogbo ogun gbogbo ogun. alágọ̀nà alágọ̀nà alágọ̀nà alágọ̀nà ìbámọ̀ fóhun tó ń ṣe òun ò dáa ìbámọ̀ ti wọjà mí wòwò. Hmm. ẹ fẹ́ mẹ́rin tí ń bẹ́ǹdì ọ̀rọ̀ yín bàbá mo fẹ́ mọ̀ torí ẹ̀ ni mo ṣe débi. bẹ́ẹ̀ ni bàbá a fẹ́ mọ̀ torí ẹ̀ la ṣe wà torí ẹ̀ la ṣe tẹ̀lé ọ̀rọ̀ wèrè tá a ṣe mú ìwé tí wèrè fún wa wá síbí báyìí ìjọ ìṣàánú wa ṣe rí oyún ẹlẹ́kẹta ló wà nínú ọ̀rọ̀ mi ẹ má tún jẹ́ kí lè bàjẹ́ ìjọ. bàbá ẹ jọ. ẹni dẹ́ ẹ rí yẹn ó ṣe wèrè lásán olùtọ̀nà sọ́nà àbáyọ ìṣòro ayé rẹ ni. ẹni tó súnmọ́ ọbí ìṣọ̀rùn ló fẹ́ sọ gàrí dọ̀tá oníkété tó gbàgbòrodò tó lọ rèé fi pọnmi èrè wo ni agbàgbòrodò fẹ́ jẹbọ̀ lábọ̀ odò. bàbá lọ́nà wo bàbá ìṣàánú mi ẹ̀ láyé mi. ohun tó ṣọ́gùnkùn sẹ́mi àti ìyá yìí lẹ́ ti rí kedere. bàbá fọmọ lójú àríwọ̀n ìdábàá fẹ́ báyìí báyìí ló máa wò. mo ṣẹ́gun ní gbogbo gún ẹrú mo nà gbọ̀jà gbogbo gójì wọ̀fà ọ̀sẹ̀ ló ń wo ọ̀sẹ̀ gúdúgúdú tòun ṣeré òun dà. kẹ́ láwọ̀ mi. ẹ tẹjúmọ́ àyìn ẹ rí nǹkan kan. tẹjúmọ́ mi kí n tẹjúmọ́ ẹni ajá bá wọ̀ lọ́jà ń bá relé ẹni ajá bá wọ̀ lọ́jà ń bá lọ. adébá fún méjì gbogbo ìwòrì tí yóò tẹjúmọ́ kápò rẹ̀ gírígírí ìfẹ́ tẹjúmọ́ mi ò wò mí ire ẹ tẹjúmọ́ àyìn ẹ tẹjúmọ́ dáadáa ìṣara mami re baba mú mi èlélẹ́ yìí. baba mami re ẹni tí ń bẹ́ ń di ọ̀rọ̀ rẹ̀ re. mami rè. àbí agbálẹ̀ léyìí eléyìí ò kì í ṣàbíyamọ. ẹni tó da ẹ̀jẹ̀ lé mi lórí lélẹ́yìí màmá tó ṣọlọ́kọ mi wá láyé re ẹni tí ò jẹ́ kó lọ́mọ láyé rè. mami ṣé pé màmí ló wá ń di ọ̀rọ̀ mi baba. n ò máa pa wọ́n ni. ìṣara mo gbé. iná jó mi fẹ́ sára bàbá bàbá bá mi wò dáadáa. máa ń lọ gbé sálẹ̀ kan fẹ́ gbé sọ̀rọ̀ lásán mi. fẹ́ sára iná jó mi ṣé pé ẹni tó ń jó oyún inú mi mú rẹ̀ tí ó fẹ́ kí n lọ́mọ láyé bàbá. abiyagba òun nù. mo máa mọ ohun tí mò sọ èmi máa mú ọ̀rọ̀ tó wà lẹ́yìn máa yé e ó mà ní ohun tí mo rí tí mo fi ń sọ ó mà ní ohun tí mo gbọ́ tí mo fi ń sọ ẹ kàn fẹ́ sọ mí dèèyàn burúkú lójú àwọn tó jókòó ni ẹ ó dà kò burú tẹ bá ní bẹ́ẹ̀ ni mo fara mọ́. tó bá jẹ́ lótìtọ́ ni tó bá jẹ́ lótìtọ́ ni tó ń ṣe mí lélẹ́yìn bàbá màmí àgbà fèyí sára fèyí sára iná jó mi iná jó mi màámi ló ń dáná jó mi lábẹ́ wọ́n gbádùn wọ́n gbádùn. pẹ̀lú mi pẹ̀lú mi. a nítorí ẹ máa yà ká o ẹ̀yà kan ẹ dájú o kí ló dé kí ni mo ṣe fún un bíbí ilẹ̀ bí ilẹ̀ jẹ́ kí n bí tèmi màá mi ẹ jẹ́ bí tèmi ẹ lẹ́ ń joyún lómi wò ẹ ń jọ mu ti kíní ìkejì ìkẹta ẹ lẹ́ fọwọ́ pápọ̀ pápọ̀ pápọ̀ kí ló dé màá mi kí ni mo ṣe fún yìí kí ni mo ṣe fún yìí màá mi bẹ́ẹ̀ ah, àbọ̀ mi mo rí yín o mo rí yín gan mo rí yín dàda mo rí i dáadáa mo mọ̀ pẹ́ yìí ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. èmi ń torí ti ẹ. màámi màámi wọ́n ti sọ fún mi pé ẹni jẹ́wọ́ pé máa parọ́ nì. èmi ẹ̀dá ń wáyé ojú mi ọ̀dà àbá ṣọ́ọ̀ṣì èrè. ṣọ́ọ̀ṣì èrè. pẹ̀lú àbí kò máa dúpẹ́ kò máa dúpẹ́ kò máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àṣírí màámi tú. Ah, ah. màámi ẹ̀ dá o. èmi dá ẹ̀ dá ẹ̀ dá. èmi màámi ẹ̀ ní mi lára. èmi màámi ẹ̀ ní mi lára. pẹ̀lú mi pẹ̀lú mi máa ní wàhálà tó ṣe lẹ́ lórí èmi ni wọ́n tó wájú ẹ̀ lórí èmi tó inú ẹ̀. máa bì ẹgbẹ́ lórí mọ̀ ẹ̀dá kẹta tó fẹ́ fún mi ṣé kókó bá ṣe oyún ìmọ̀ mi ṣé kókó bá ṣe oyún inú mi gbọdọ̀ gbọdọ̀ ó wá gbọdọ̀ lọ́wọ́ yín. sísá mi ẹ̀ka gbàgbé lẹ́mìn náà. tiẹ̀ jókòó torí gbogbo ìtẹ́ ìṣe ìní òye mi. èmi ò mọ nǹkan kan nípa gbogbo èyí tẹ wá ń kúlẹ̀ tẹ̀ ń bẹ̀ mí yìí kí ló dé tẹ̀ mú mi lájẹ báyìí lọ. ṣé rí àmúyín lájẹ èmi kàn wò pé bóyá ṣe mọ̀ ọmọ mi kì í gbọ́ràn sí mi lẹ́nu kó má jẹ́ pé bóyá o ti ṣàṣemáṣe sí i ṣe gbígbà mí àwọn àyàwó ẹ̀ náà tẹ ọmọdé bá ṣẹ̀ wá tá a bá sọ̀rọ̀ gan. kò ṣe èmi o kò sí ìtòṣẹ̀ mi nú àtọkọ àti ìyàwó wọn inú mi rè ní bá ṣe bí ìgbà ni o wọn ṣẹ̀ mí o. Ah! ṣáàjà ni. a ti ṣe wàhálà ìjìnà lórí ọ̀rọ̀ kọ́mọ ìbímọ náà ó ti pọ̀ jù. ẹ ẹ àwa kọ́ lọ́lọ́run. àbí kí ló wá ní torí ìmúlẹ̀ tẹ́wọ́ bẹ́ẹ̀ tẹ́wọ́ ẹjọ́ èmi ò kì í ṣàjẹ́ o mi ò ṣàjẹ́ o. ẹ torí èyí tẹ̀ ṣe yìí ẹ pè ní lájẹrè. ẹ gbà mí tọwọ́ tẹsẹ̀ ẹlẹ́kejì ẹni pé mi ò lè fẹ́ mọ́ wọn ò wí bóyá ẹkùn sọ́ǹdì ráńpẹ́ ẹ tí ì bá gbà kọ yẹn fẹ́ tí ó jẹ́ wípé mo takú wípé kẹfẹ́ tẹ́lẹ̀ tí wọ́n jìjọ wá fẹ́ra yín èmi náà kì í ṣe pé mi mọ nǹkan tí mo ní nígbà tó. èdè èèyàn kankan torí tẹ́ ẹ bá fi lè la inú báyìí tẹ́ ẹ sọ fún èdè èèyàn ó léwu fẹ̀yìn gan fúnra yín. ẹ jọ ẹ jọ torí Ọlọ́run o ẹ jọ torí Ọlọ́run ẹ rọra fi mí sílẹ̀. ọmọ yín tiẹ̀ ọmọ yín raṣọ fún mi máa ní kó gbé tiyín náà fún mi. ẹ bí ò fẹ́ ẹ gbàṣọ yín lọ ẹlẹ́rù gbẹrù ẹ lọ bí ò fẹ́. mi ò fẹ́ mi ìfẹ́ kọ̀ọ̀kan ẹ̀ fàṣọ mi ìfẹ́ kọ̀ọ̀kan ẹ jọ lórí ọlọ́run ẹ wẹ́ni tó ń ṣe yín síwájú. o lè wá parí ògbọ́n tí mo bẹ̀ wọ́n sí i mo gbọ́ ẹ jọ o. mami mami ah kò yẹ ká dìde náà wọ́n yẹ kí máa dìde náà. bàbá mi sọ sí ọ̀rọ̀ wẹ́n mi ò ráyè gbogbo owó eléyìí o máa ń bẹ ẹ̀yà ìyàwó ẹ̀ tó ń ṣe káàkiri àwọn wo ló ń ṣe kàtìkàtì àwọn wo ló ń ṣe ládàáda ẹni tó bá mi sọ yàrá ọ̀rọ̀ ó bá mi sọ jàtìjàtì ọ̀rọ̀. ẹ̀yin tó pẹ́ dìyẹ ni gbogbo ẹyin inú ọmọ yín lẹ ti jò jẹ tán. bá kò yẹ kẹ́ báyìí náà kò yẹ kẹ́ ṣe ṣe náà ẹ ti jọ gbẹ yìí. ìdílé yìí lọ ti jẹ́ ìrìn àjò aláwọ̀ ní jẹ́ ìrírò ẹ̀bí tí ìbá ti ẹ̀ṣẹ́ pé mo ti ẹ̀ wò gbogbogbò owó tọ́lọ́mọ ìdá ẹ̀ wọ́n ló lébi wa kó ṣì yí bọ̀tà kọ́lọ́dà ẹ̀dá bó sita bí. bẹ́ẹ̀ bá fẹ́ fọmọ mi lẹ̀ fọmọ mi lẹ̀. mami ẹ̀mí nǹkan tẹ́ ẹ sọ yìí o. àbórí ẹ̀ bàjẹ́ ẹni kọ́ yẹra ẹ lọ yẹra yín wò. Ah, irúra dáadáa wo nìyẹn nínú lẹ́nu wọ́ wọ́ tẹ̀lé mi tẹ̀lé ọkọ̀ ẹ lọ tẹ̀lé mi wọ́n lọ tẹ̀lé ẹ má jẹ wí ọ̀rọ̀ jáde o ẹ tẹ̀léra yín lọ. ó ní sí èmi mo bí ẹ ti ṣe dandan kó. ẹ tẹ̀lé ẹ wọ́ tẹ̀léra yín lọ ẹ jọ ẹ jọ ẹ jọ ẹ jọ ìwọ tí mo bí tó mọ̀ mí tó mọ irú wà tí mo lè ṣe ó wá ní kó wá bẹ̀ mí. òun èrò burúkú sí mi àbí wọ́n ń sọ bẹ́ẹ̀ ó tẹ̀lé wọn bọ̀ bí ọ̀bọ̀ ọlọ́run ló máa da bí gbọ́dọ̀ fi ẹnu mi báyìí kí fi wí kí fi sọ gbólóhùn kan fún ẹ. Ah. gbà mí lọ́wọ́ àwọn èlé nìní. èmi kọ́ lè pa èmi kọ́ lè bọ́ wẹ̀ èmi kọ́ lè bọ́ wẹ̀ o èmi kọ́. kí ni pé oṣù oṣù ò ní ìdènà ṣòro nǹkan tó ti ṣáà ti lè ṣe àjọ àti ọmọ àgbà ni pé kírú ẹ̀ má tún ṣẹlẹ̀ mọ́. èyí tó dẹ̀ ti ṣẹlẹ̀ yìí ibẹ̀ náà it kò dúró dé. Hmm, ọ̀rẹ́ ọdún kẹlẹ́ báyìí ló ti máa rò. Hmm, if i'm not mistaken two years. kí ló ṣẹlẹ̀. going to three years. Oh ó dẹ̀ ti bí ọmọ méjì. I got married a long time before you. Àti bímọ kankan. Ó wá ní kí n má ronú. Ọ̀rọ̀ bóyá kí n gbébì kí n máa jó kiri kí n lè mọ̀ pé mi ò gbé àbí. Akin, ó ní gbogbo nǹkan tó ń sọ yìí náà <laughs> sórí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí náà gbogbo ìlú yé ọlọ́run náà ṣòro gbogbo nǹkan tó ń lò yẹn ó ń kọ́ ló yẹ kó máa lò for now solution sí nǹkan tó ń ṣẹlẹ̀ sí ẹ̀ ó ló yẹ kó jẹ́ kájọ wà náà. mo ti mọ solution. really? yeah. wow kí ni solution. màá arrest ìyá pẹ̀lú mi. what? Ah, o fẹ́ arrest ìyá ìyàwó ẹ̀. bẹ́ẹ̀ni. for what reason? ṣe bó bí gbogbo ò tiẹ̀ ṣojú ẹ ṣe báwọn kan ṣojú ẹ ń bẹ gbogbo táàdé náà sọ fún wa wípé ìyá ìyàwó mi ló wà ń dín nǹkan tó ń ṣe wá mi ò ní option kí n arrest wọn lọ. kí ló dé tó wá ń sọ̀rọ̀ bí ọmọ kékeré ṣé tó bá arrest ìyá ìyàwó ẹ̀ òun ló máa stop gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ no kò lè stop anything now ah jọ sọ fún mi tó bá dé station tó bá sọ pé ó fẹ́ arrest ìyá ìyàwó ẹ̀ tó bá sọ pé kí ló ṣẹlẹ̀ kí ló máa sọ bó ṣe fún ẹ. màá ló fògùn bọ yún ìyàwó mi jẹ ni. Ah, ah. gbogbo nǹkan tó ń sọ yìí kàn fọ́ nìsín mi ni ṣé ehm, ogun ti wà nínú constitution wa ṣó approve ẹ ni. it doesn't matter constitution wa believe in our culture our tradition our traditional religion. akin mo rí i pé o ehm, ti ro àròkàn ni òun ló jẹ́ kó máa sọ gbogbo nǹkan tó ń sọ yìí ó ní ìdẹ̀rùn sórí a máa ní láti jókòó káwọ́ pé ókè irú nǹkan báyìí la fẹ́ ṣe irú ọ̀nà báyìí la fẹ́ gbígbà tí gbogbo ẹ̀ máa fi níyànjú náà. ṣé bí wọ́n ṣe jókòó nìyẹn tó fi mọ méjì láì kí ló sọ̀rọ̀ rẹ̀ yìí ogun òkè tán fámìlì wọn. ìwé ìwà ọmọ òfin yàrá yàrá. báwo ṣáwa ló ń àgbà bí wá sínú ogun. àwọn onírò ló káwa náwó ní tiwa. àdánwò sọ̀tọ̀tọ̀. ikọ̀ kí n máa ronú kí n máa ro bó ṣe máa lọ. mi ń ṣe ọlọ́run ọlọ́run ló fún mi ọlọ́run dẹ̀ máa fún ọ náà ní tiẹ̀. ó dùn sọ fún ẹ. it's like you don't know how it feels to be married without kids. ó mọ bó ṣe ń rí lára ká ló mọ ní onímọ̀ àsọ̀kan tó ń sọ yìí guy free me. ẹ Akin mò ń bá ẹ sọ nsìn ìwọ ṣó fẹ́ ó fẹ́ para ẹ síjọba lọ́rùn so torí ẹ ló ṣe mú adúró dídé ìgò báyìí ah, ah, lórí ìrònú iná come on man you don't need it. guy free me. Akin èmi ni màá drive ẹ délé o gbogbo nǹkan tó sí mi rí. I can drive myself. you can't. ẹ sori Akin gbogbo ìrònú tó ń gbòòrò òun kọ́ ló máa solve gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ẹ ẹ sori náà tí gbogbo wa ti mọ̀ pé spiritual ìyá ìyàwó ẹ̀ ń lò ẹ nǹkan táwọn náà máa fi tákò ẹ̀ nìyẹn àwọn náà máa go spiritual ni so nǹkan tí mo rò pa lè fi kọ́ńkà ẹ̀ nìyẹn o. tágbó lọ́rùn lọ́wọ́ ìdájọ́ ọlọ́run wa jẹ́ kí n dájọ́ fún wa. no you can't do that. tó bá lè jùlọ máa pààyà yẹn. Ah, ah! ẹni àgbẹ̀ wọn náà fẹ́ gbé e sa àbẹ̀ wọn fẹ́ gbé e ogún òfin kì í mo ní pé àwọn ẹbí góòlù yẹn dúró rárá mi ò lórí tẹ́tẹ́. ìwọ náà mọ̀ pé màá ná ẹ̀ náà. ìbájọ́ wa ń bí ìgbà yẹn àwọn ọ̀gá àmọ́ kẹ́ni ò fún màálù. kí ló fẹ́ gbé yìí. àbí báwo bí nǹkan tó fẹ́ gbélé mi ò pariwo ẹnu òfún kọ́kọ́rọ́ Camry mi fẹ́ múlẹ̀. àjẹ́ kò yí pé Lexus lélẹ̀ four seventy ló gbé ayọ̀ tí mo wè wá náà mo sọ pé ó yà lóye ìwọ kó dáadé. sílé moscow ni wọn mọ̀ lélẹ̀ tí mo wè ó yà. àmọ́ ṣe sùúrù fún láìpẹ́. àṣírí ló yà máa dùn. Oh o ti rún géèmù mi fẹ́ ẹ̀yà gbá nǹkan tó bá gbà ẹ́ ti rún ẹ̀lẹ́ rẹ̀ dé àlùkò kí o. rasi rasi really sẹ pati náà lọ́dún lábẹ́ dáadé fún dáadé fún dáadé fún wàá gbà yìí. Ayọ̀ wá dáa. Daddy, now don't keep your eyes open. I'm checking you. So That's what I Keep your eyes open. yeah, no. Miami. mi, mọ́tò mi mo gbé lé yìí. Tó máa nà ẹ́ padà nù dánù dánù. Máa kó kọ́kọ́rọ́ mọ́tò jáde ọ̀gbẹ́ni. Five million kọ́kọ́rọ́ five million. Àlá ni àbí. Ọ̀bẹ Baba, mi ta tẹ́tẹ́. Ó bá mi system ẹni tí n ò ṣẹ̀ tí kò ní gbẹ̀bẹ̀ Èdùmàrè má jẹ́ n ṣẹ̀ wọ́n o. akéwé kọ́ ni gbé kọ́ ni lórí olóhùn. Thank you. Biko, Biko, Akin, Akin Biko torí ọlọ́run Biko ọdún máa gbé láyé mi o. Akin Biko, Biko, kí ló ti wá ṣẹlẹ̀ gan báyìí? Kí ló ṣẹlẹ̀ Akin? Eh? Você não ń tẹ̀lé ojú wọn sí òkú tí ẹ̀ wọ́n máa ń lọ ìgbà tó ń dé àkí ah! ìgbà tó ti wù pé wọ́n ń lò wọ́n ní dúró mi báyìí kó lè ṣe bó lọ. ṣé bó tiẹ̀ ṣe ń wálé tẹ́lẹ̀ wọ́n á wálé ẹ̀lì bọ́n sì kò tiẹ̀ wá ń kó ń pẹ́ wọlé gan-an báyìí ah! kí ló ń ṣẹlẹ̀ báyìí lọ́wọ́. ṣe o bá mi ṣe yé Oh, mi ṣe o mo gbógun ayé mi ìyáre náyà ìyá mi yára ìyáre yára ìyáre nára. àdúgbò máma ṣe kàpọ̀ bàbá mi oh.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 àìgbọràn tí àdá iṣẹ́ yìí ó ń lò fà tó fi ń lóyún tóyún náà fi ń bàjẹ́ mọ́ lára. ṣé ọlọ́run o. àmọ́ o tẹ́ ẹ̀ bá fẹ́ kéè tó níyì kó tún bàjẹ́ kó padà àfi kẹ́ ẹ wá ẹni àmì òróró tí yóò bá yín ṣe ìdápadà fún ọmọ yìí ní kíákíá bí bẹ́ẹ̀ kọ́ ọlọ́run ní jẹ́kẹ́ fojú sún ọkùn ọmọ yìí o. wòlíì ẹ gbà mí mi ò mọ wòlíì kankan mi ò mọ wòlíì kankan ń tẹ̀ka lè ṣe fún mi ni pé ẹ̀yin fúnra yín ẹ lè bá wa ṣe é ẹ jọ níbo ni ṣọ́ọ̀ṣì yín wà ẹ jọ. dadi ọlọ́run ni ọba tí ó ń bá ẹ̀dá ṣe tó bá jẹ́ pé fẹ́ kó jẹ́ pé láti ọwọ́ ìjọ tiwa ni ẹ ti fẹ́ kọ́lọ́run kó gbà ṣe iṣẹ́ ìyanu kò sábúrú. bí mo bá ṣe ń lọ sí báyìí màá lọ gbé ọmọ yẹn láàrin ìṣẹ́jú mẹ́wàá sí mẹ́ẹ̀ẹ́dógún ní agbára ọlọ́run a máa lára ní ṣọ́ọ̀ṣì. lọ́dọọdọ́ ò bá ẹ̀sùn ìkọ́ bá mi ti rọ́nà àwáyé àbí o rò pé o ti rọ́nà àpáyọ sọ̀rọ̀ ọmọ ẹ̀ bàbá ńlá irọ́ ló pa. wòmí wò kò sí ẹran tí àwa bá dè tí a bá lè dè mọ́lẹ̀ kò sí bàbá ńlá ẹni tó lè tú. bẹ́ẹ̀ ni jẹ́ kí wọ́n sọ kinní kan fún ẹ gbogbo ẹnikẹ́ni tá a bí nínú obìnrin àbí tá a gbé jáde nínú obìnrin tó bá lóun máa gba pẹ̀lú mi lọ́wọ́ wa nítorí ẹran tiwa pẹ̀lú pẹ̀lú mi ikú lórí ẹ̀ ọ́ fi ṣèbàjẹ́ ẹrú làlà bẹ́ẹ̀ ló yẹ kó náà wá dákú tiẹ̀ báyìí. Rolex kí ló ṣe é náà ṣé a ṣẹ̀ṣẹ̀ ń run business pọ̀ I mean we run business together kí ló wá ṣẹlẹ̀ tó jẹ́ wípé nǹkan tí mo sọ fún ẹ nísìnyí ló fẹ́ gbàgbọ́ mi ò jí ọ Rolex mi ò parọ́ fún ẹ mi ò rí owó yes I saw money mo rí owó tí mo sọ fún ẹ pé all of a sudden mo kàn receive debit alert lórí fóònù mi I don't know what happened. spare me that. ah, ah. Adna ìwọ o tún o tún parọ́ fún mi lórí fóònù o yìí tún wá ń parọ́ yẹn lówájú nísìn níwọ ta ló bí bàbá ńlá kú bàbá ẹ̀dá nínú ìlú yìí tó lè hack account wọ sọ fún mi. wá ayé dáyé mọ ayé ló ṣe kòtò ayé fi máa di lẹ́yìn kí ló ṣe é náà ó dẹ̀ wá síbi ayé òpárọ̀ òpárọ̀ òta párẹ́sì fún wa wọ́n náà ṣebí wọ́n ló mú client wa tí client yẹn san owó tó tó hàn kàkáǹtì wa kí ló ṣe é náà ó dẹ̀ débi bá yóò párọ̀ shut up see when i'm talking you keep short ah, eh, agna ìgbà wo làwọn ìpinnisí méjèèjì tó wà níwájú mi gba lọ́bẹ̀rẹ̀ iṣẹ́ tó ń wọ ẹnu sí mi lara. mr man ibi tí erin méjì bá ti kí ẹ̀yin koríko bẹ́ẹ̀ ẹ má gbérí if not a máa tẹ̀yìn pa Agna like I said earlier just twenty three hours tí mi ò bá rí owó mi mo máa kàn dé nù. màá jẹ́ kó mọ̀ wípé tí ajá bá lo ogójì ọdún láyé ẹ̀rọ oko ni. are you guys ẹ jókòó. aláyé ṣe ṣúọ pé wọn á kó yẹn lákàntì yẹn ṣá. you guys are smart. sọ bí bàbá ńlá àjàdá kó wọlé tẹkọ ni ẹwọ dàgò possible boss man kí là ń sọ yìí tani wàá bí bàbá ẹ dá kó wàá kà count mi. mo sọ fún You know how it is. Let us spend money. spend the money mi. bá mi ṣe o. mi ẹ tún ṣe léyìí. bá mi ṣe o. mi kí ni mo ṣe. bá mi ṣe o. mo gbọ́ lọ́wọ́ yín mọ́ mi kí ló dé. ìyá rẹ̀ náyà. bí mo ṣe fún ìyá yìí kí ni mo ṣe tí ò lè dáríjì mi. pẹ̀lú ní sùúrù fẹ́ kún ṣe ra ilé ṣe yìí and you keep saying mommy mommy mommy ah. how sure are you pé mommy ló ló pa daddy n ò lè pa daddy òun náà wà tìgbà tó ti ń bá fẹ́ mọ̀ bọ̀ kó tó di pọ́ máa rí kó tó di pọ́ wá bí e kò possible kí mọ́mí padà dì nù. Ah! mo ti gbọ́ ẹ̀fẹ̀ rí ṣara mo ti gbọ́ ẹ̀fẹ̀ rí ṣara àzúmì pé mọ́mí kan ló padà dì àmọ́ òun ló joyún eléyìí mu ọjọ́ tí dáàdì kú lóyún ẹlẹ́kẹta jábọ̀ ó dẹ̀ sọ fún mi pé kì í ṣe mọ́mí ìṣara. inú mi ń sùn ṣé ní gbogbo àwọn kinní ìgbọ̀n kò wà coincidental ni eh, eh because ah, gbogbo ẹ wà confusing because ah, lóòótọ́ àjọ fetí wa gbọ́ àdèfújú wa rí i pé mọ́mì ló ń joyún ẹ̀ mu but at the same time eh. èèyàn máa ní láti wà ah, ṣé mọ́mì lè ṣe ṣá. Eh. you know you know what you know what relax ó yẹ o ó yẹ o ọjọ́ fi ti gbọ́ ọjọ́ lọ ni ó yẹ o ẹ tó wá pàrọwà burúkú báyìí fún mi. mi ò pàrọwà burúkú fún ẹ because èmi nígbàgbọ́ pé mọ́mí ò lè padà di kò possible láì mọ́mí ò lè ṣe bẹ́ẹ̀ ṣorí nígbà mi ò jẹ́ ká máa wà considerate tá a bá gbọ́ nǹkan mi bóyá ká máa rò dáadáa. àmọ́ ṣòrí lóòótọ́ lóòótọ́ kòkòrò tó ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà. èmi lè fọ́. Mami ni kokoro, wọ́n ti jẹ mí kó egun wọ́n jẹ mí jù wọ́n jẹ mí wọ́n yọ nínú mi kìíní wọ́n yọ kejì ẹlẹ́kẹta ló tún jẹ òun yìí. ṣé kò tí mo bí nìyẹn pẹ̀lú mi. Ah, mọ́mí jẹ mí wọ́n jẹ mí kó egun. ti gbọ́. sori at this point at this point. bá mi ṣe o mo ti gbọ́. bá mi ṣe é ní mo ti gbọ́ kò sí problem. bá mi ṣe é ṣe o ó dá mi lójú pé tí à ń bẹ lọ́wọ́ bá dákẹ́ àdúrà. ìyá rẹ̀ náyà lóòótọ́ ló sọ òparọ̀ èmi ò lémi ò gbàdúrà lọ́rọ̀ dẹ̀ lọ́wọ́ máa gbàdúrà mi ọmọ mọ́mí àgbádùn mi ìwọ́gọ́ tó bá rí wọn báyìí wàá bá wọn káàánú mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú màmí ni wọ́n gbà mí ní ọ̀gá. pẹ̀lú mi pẹ̀lú mi bá mi ṣe o bá mi ṣe bá mi ṣe o gbogbogun gbogbogun gbogbogun ayé mi. ẹ̀yin ìṣe dáadáa ni wá àti wípé báwo ni ọmọ inú yín sórí kínkín. ṣé ó yà wèrè láti bó síbò ò ń béèrè lọ́wọ́ mi pé ṣé ọmọ inú mi ń kínkín ó ń kínkín ó bá sọ̀pá sí mi ń bọ́ láti jọ bẹ̀rẹ̀ ṣé wọ́n lọ́rọ̀ wá ni. ìmọ̀ ìdí kí mo mí sí gbogbo yìí mọ́mì náà sọ fún mi pé gbogbo ìgbà kan bá ti sí nínú ilé àti oúnjẹ rí ni o àti sísun rí ni o àti gbogbo ìrìn sínú ilé kí mo máa bá wọn sọ yín tó ti yín bẹ́ẹ̀ ni torí yìí ni <laughs> mọ́mí kejì kó wà nulẹ̀ òun ni mo ṣe kémi béèrè pé báwo ni bébí rà gba eh, kí mo dẹ̀ ti ṣàlàyé fún yìí mo mọ̀ pé èèyàn fẹ́ sọ fún mi bí ìṣe mi fílẹ̀ àti bébí ṣùgbọ́n ni bébí yìí tó àlàáfíà rẹ̀ wá. Ah, ó ti ya wèrè orí ẹ̀ ò pé rárá èmi ló ń béèrè pé báwo ni bébí mi ṣe ń fìlì ó dẹ̀ ń sọ ó dẹ̀ ń rẹ́rìn òun sọ òun rẹ́rìn bẹ́ni pèmí àti ẹ wà nù ẹgbẹ́ òwò oh, òkè ẹjọ́ ẹ̀kọ́ ṣọ̀pọ̀ ti jókòó sórí síìtì tèmi náà jókòó sí ó yẹ kẹ́nu ẹ lè máa yọ̀ ó dẹ̀ ti wọ́ọ̀dà abolẹ̀ náà èmi náà dẹ̀ ti wọ́ọ̀dà abolẹ̀ àti dẹgbẹ́ àbí ẹjọ́ ẹ̀kọ́ òjò lọ́rọ̀ tó kẹ́rẹ́ lípọ̀ mẹ́dì yẹ tí bá ṣe nǹkan tó dé èmi àti wá wa máa jókòó báyìí wá máa bá mi sọ ṣe ọ̀rọ̀ ọgbẹ́ni kó kó lọ ó bọ́ sóde lára rẹ̀ pé kéèyàn bá wà nínú kọ̀ǹdíṣàn síbẹ̀. gbé ẹnu ìṣe ẹsẹ tó bá tún sọ̀rọ̀ mẹ máa ń gbé gbàjú fún ẹ. ẹ. báwo ni báwo ṣé o wà. ẹ sún ọ wà. nǹkan tó ń sọ fún mi màdámù ni kí wọn kọ wá béèrè nǹkan kí n fẹ́ jẹ kí tó di pé màá lọ bá òkèèrè láti béèrè lọ́nsì kóun náà rà jẹ nǹkan kó fẹ́ jẹ kò dé lẹ́nu ẹ sí mi ó gbòdì lára mi kí ló gbòdì lára mi. ìmọ̀ pé kéèyàn bá wà nǹkan ọdẹ sanbẹ̀ gbàmírè máa fẹ́ sọ̀rọ̀ gbàmírè á máa kanra àsìkò ìkanra lè lèmi wá bá yín sí ìmúbìnú. àwọn fámìlì ẹ ló máa kanra lé àwọn fámìlì ẹ ló máa kanra lé òun sọ fẹ́mi pé mo kanra ó máa bàjẹ́ o ṣáàtì ṣí ọ̀rọ̀ mi fún ẹni àbí báwo tó fi lè wá dúró tó dúró tó bá mi dọ́gba ọ̀gbẹ́ni kò ṣì dànù kó lọ ẹ lọ́nsìn ni. ṣé kàn ṣe ẹ́. ekojọ kọ́ má dààmú. ṣé mo sọ fẹ́ pé fi ń pa mí ni kó ṣí dànù jọ wo ṣòkò orí orí bóyá ń fẹ́ lọ. báwo ni jàre kí ló dé kí ló dé tí ojú wọ rí báyìí kí ló ṣe ẹ́. wàhálà ti wà o. wàhálà kí ni kí ló ṣe ọlọ́run níjà arógun wàhálà kí ló ṣe. wàhálà ti wà o láti àárọ̀ àná ni mi rí mọ́ mi mo lè ti pé gbogbo nọ́mbà wọn switch off lówó èmi ìgbóná switch èbú ló ń sọ yí mi mọ́ orí mọ́ mi látànà àbọ̀jọ́ wọlé látàrí àná ọlọ́run mà tóbi títóbi mà lórúkọ ẹ̀ ah. èmi ló ṣe yìí fún orí mọ́ mi láti jẹ. mọ́mì wa ni mò ń sọ sista mi. mọ́mọ́ ẹ dẹ́ kọ́ rí ẹ̀ kò gbẹ dàda mọ́mọ́ nǹkan tó ń sọ mo gbọ́ nǹkan tó ń sọ ah. ọ̀rọ̀ tó ń sọ bẹ́ẹ̀ yé mi bí mọ́mì ṣe lọ yẹn wọ́n lọ bẹ́ẹ̀ ni ah. àlọ́ mọ́ rámi rámi ni èèyàn kankan kì í rí àgọ́ ẹ̀ ah. odò kì í ṣàn báyìí ah. kó bojú ẹ̀yìn mọ́ mi wọ́n lọ wọ́n ti lọ nìyẹn ayé mi ti da ṣòro pé easy ni kíní orí kíní pò kíní kejì pa kíní kẹta pa náà ni kí tí wàá lajú lẹ̀ ìtí mo gbé sínú yìí kó tún yọ jẹ ọpẹ́ ló yẹ kó máa bá mi dúpẹ́ ìyá ọkọ mi ní kí wọ́n máa gbé bí ọlá pé mo wá gbé bí ló jẹ́ kí n mọ̀ pé ogun ayé mi ti ṣẹ́ ọ̀tá mi ó ti lọ ìgbọ́yé mi ó di àfisẹ́yìn ó ti wọlẹ̀ kò lè gbẹ́rí mọ́. sista mi tí mo ní káwọ́ sọ dídùn ọmọ ṣe máa wọ́n mọ̀ mi sista mi ẹ̀ dá o. Ah, mo yóò gbọ́ oògùn ṣá ìwọ tó yẹ kó gbàdùn kó máa jó kínú ẹ máa dùn nítorí tó bá tó àsìkò títí ẹ wọn ò ní máa jó títí ẹ náà mu ṣé ọmọ kan tójú mi rí ni ṣé ó ń sì kí ẹ̀jẹ̀ kó máa bọ́ ní ara èèyàn ṣó yìí sì ìkíní ìkejì ìkẹta kan tí wọ́n ju ẹlẹ́ẹ̀kẹrin yìí mu ah, olúwa máa ṣe o kó máa fọnà wọn mi tó jẹ já sí kòtò. ẹ dá o. madam àmọ́ bínú kú jùkọ́ ní kí n fún inú mi kí n fi sílẹ̀ náà. ṣé wọn ò ya wèrè báyìí ó ti ya wèrè náà tó o bá ya wèrè o ní wo múùtù tèmi àtẹ̀yẹ́ wà o ń gbé wá ṣé o wá ya wèrè báyìí kí ni kí n fi ẹ̀rọ báyìí wọ̀ mọ̀ tèmi. mo ní máa kàn dààmú ọwọ́ àgbègbè. nígbà èsè pé bóyá mo dúró síbi kan kí mo mi gbọ́ ọkọ̀ kí mi sọ nílẹ̀ Yorùbá kálíjò bá wáyàn wá èèyàn kọ́kọ́ fún lómi náà kẹ́ fi sílẹ̀ kí tó di pólúwa á lọ so oúnjẹ wá àti wípé ànáya náà nìyẹn jẹ́ ká máa tọ́jú ni ọ sóyà wẹ̀rẹ̀ ni ń pẹ́ kó kú dànù mọ àyè ọmọ ọ̀rọ̀ kírun kó sí dànù jọ wọn bá bí ẹrẹ lọ kó má padà nínú bíbà wọn wo ìyà tó máa jẹ orí ẹ rẹ ń rojọ́ òun rojọ́ òun lóòótọ́ bẹ̀rẹ̀ sí pẹ̀lú àná uh, <laughs> yes. Agna. Èèyàn ńlá nìyẹn. But ogun ọmọdé ò lè ṣeré fógun ọdún. Ọ̀gá tiwa ni. Èèyàn tiwa ni. Bọ́ọ̀sì tiwa ni. Nígbà kan rí. <laughs> Èmi àti Agna ti wà for the past fifteen years tá a ti jọ ń ṣiṣẹ́ but ó jẹjú mi ó jẹjú mi sọ mi dìdìdìrín wá transport ẹjọ sí last do not hack account on jọ tó ń sọ ẹ àti ọkọ bílífẹ bọ bí wọn ṣe lọ tán ló já wa tán ló ń kọ́ fi yẹn play ẹ ni kò sí nǹkan kan tó ṣòwò yẹn ó kọ́ fi yẹn play ẹ ni ó wà successful bó ṣe lọ tọ́jọ́ yẹn ló já wa tán but later táwa ń retí percentage tiwa mo ṣe risk life bí mo risk life mi nítorí triazon yẹn obìnrin ló pàpà kówó yẹn fún one naira mi ò rí gbà lórí owó yẹn killed my dad láyé àwa ti darapọ̀ mẹ́ o. àmọ́ jọ̀wọ́ aláyé. kékeré lèmi àti agbọn àti jọwọ so I know him more than you do agbọn he is a very dangerous man wọ́n sọ fún mi jọ yẹn inside ẹ pé ó hack account tèmi dẹ̀ mọ̀ pé rọ̀ mi ẹ jẹ́ ká gbàgbé yẹn so kí ló ṣẹlẹ̀ kí ni mo lè ṣe fún un. aláì àwa wà pẹ̀lú ẹ má fọ ṣùgbọ́n ọjà tó ń gbé fún yẹn má gbé fáwa àwa tọ́jú ẹ èèyàn ní ẹ wà láyàjẹ sọ pé ten percent ló máa fún ẹ àwa fine thirty ajé a dẹ̀ máa fẹ́ dollars ló máa gbà ó gara gan-an thirty percent. aláyé kò séwu lóko àfi kiri àparò báwa gan ṣe wà yìí àwa gan ní ìlú tó lẹ̀ gan ju bí tẹ́yìn gan rò sí. ẹ ṣáàṣù ọ̀pẹ ẹ̀yin náà ní bí wọ́n. ọ̀sọ̀ ọ̀sọ̀ kí ló ṣẹlẹ̀. Ah, ah. so you guys ẹ set me up ah, ẹ set wa up move. pẹ̀lú mi ọmọ àdùnní o. ládùúgbò gbogbo wàhálà wa tá a fi ń figun ìyá ẹ̀ dà ilé dèrú tí àwọn èèyàn fi ń rò pé ìyá ẹ̀ ló ń yọ ẹ́ lóyún jẹ láì mọ̀ pé àwa kìíní ìlànà yọyún jẹ. sáré sókè tó ń sáré sódò láti gbẹ lọ́wọ́ wa àwọn ò ní ẹ pa tẹ́lẹ̀ oyún là ń jò mu ṣùgbọ́n àwa ti wá ṣe tán báyìí o kàkà kí kó má jẹ sẹ̀sẹ̀ ní àfi ṣàwádà nù àwa wá ṣe tán báyìí láti wá pa ẹ́. gbogbo ẹ̀mí burúkú tí wọ́n parapọ̀ tí wọ́n pa ọwọ́ tó tí wọ́n fẹ́ gbẹ̀kún pẹ̀lú ní pẹ̀lú oyún olúwa ẹ̀mí mímọ́ ara o ara láti ọ̀run wá bá mi sápa wọn ara bá mi sápa wọn ara bá mi sápa wọn ara bá mi sápa wọn. ó yá ọ̀run làálàá. 妈咪，嗯，你乱啥我有我？对不起， ti bá wọn. ṣáàjọ má bínú ọlọ́run mo fi bẹ̀ ẹ́ ṣe ah, mo ṣe ṣe gan-an. ẹgbẹ́ òṣoko. ẹgbẹ́ ọlá. ẹgbẹ́ owó. ẹgbẹ́ òkìkí. ẹgbẹ́ àìsíkì. ẹ ṣé mo dúpẹ́ ìyá kí ló ránṣẹ́ pè wá mo dẹ̀ fẹ́ kí gbogbo wa tẹ́tí ká gbọ́ nǹkan tó lè bá wa sọ ìyá akin. ẹ ṣé mo dúpẹ́ ẹgbẹ́ òṣùkù. ẹgbẹ́ ọlá. ẹgbẹ́ òkìkí. ẹgbẹ́ àìsìkì. ẹgbẹ́ owó ṣé mo dúpẹ́ o ẹ kú àdúró sí mi o ojú òní tì yín o a máa ríra wa bá lórí wa náà ọlọ́run tó bá wa fún ọ lágbára. àṣẹ mo wá fẹ̀mí mo rè mọ́ nítorí pé mo owó ẹ fún mi lówó ẹ fún mi nífọ̀kànbalẹ̀ inú mi dùn gan ṣeun dúpẹ́ o. o ṣeun ìyá kù ṣùgbọ́n lẹ́yìn ọpẹ́ ọpẹ́ náà tó tún kàn a ti fún ẹ ní nǹkan tó fẹ́ báyìí Akin lásìkò yìí ẹ̀jẹ̀ tiwa ló wá kàn báyìí táwa fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ gẹ́gẹ́ báwa ti ń ṣe nínú ẹgbẹ́ wa ń bì a kì í gbowó a kì í gbépo a ń gbàlùbọ́sà bẹ́ẹ̀ la kì í gbata ìyá kí wá tẹ́tí kó gbọ́ o ẹ̀jẹ̀ tiwa táwa fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ a ṣetán láti gbà ó dẹ̀ máa fò wá ni. tó bá tó àsìkò tí a kí ọmọ ẹ tó bá bẹ̀rẹ̀ sí ní fẹ́yàwó báyìí tíyàwó ẹ̀ lóyún tóyún yẹn bá ti ń pé oṣù kínní oṣù kejì oṣù kẹta tó wá ń gbẹ́nu lé oṣù kẹrin ọ̀dọ̀ tiwa báyìí ló máa wá bí ọmọ yẹn sí káwọn máa máa jò mu. ẹ máa máa jó kí ni mu. bẹ́ẹ̀ ni. ara kírètì ẹyin fún yín. ìyá kí kò ṣeé ṣe bá a ṣe ń ṣe nìyí nígbà tó mm. a máa fún ẹ ààrò ah. eh, owó kà tó fún ọ ó sú mi o ó ṣe wá tó àsìkò àti ìṣẹ̀jẹ̀ tó ń fẹsẹ̀ báàdì ṣiṣẹ́ nìyẹn. bẹ́ẹ̀ ni ah. méje yẹn ni a máa gbà. bí a ṣe ń ṣe ńlẹ̀ yìí ewọ́ bomi ni o olójú ẹ̀ ṣe kó ohun tí a fẹ́ gangan ohun láti béèrè yẹn o ó sì ti di dandan kó sún èjẹ yẹn. tẹ bá dẹ̀ gbà máa ra kírètì ẹyin méjì. iye kí láéláyé méje ni lẹ́yìn méje méje tún ni lẹ́yìn méje kò sí kankan méje méje ni méje ni méje ni ẹ̀wọ̀ tẹ́ ẹ bá ti gbà ẹ mú kírètì ẹyin méjì kẹ̀dẹ̀ máa pò lé lórí tó bá dẹ̀ délẹ̀ yẹ́s méje méje yẹn yà á máa yà á jẹ́. mọ́mì kí ló dé kí ni mo ṣe fún yín ẹ̀yin lè wà nínú òkùnkùn tẹ́ ẹ tàfà sínú ìmọ́lẹ̀ ẹ̀yin lè ń gbọ́ omi àti ẹ̀jẹ̀ ara mi mọ́ mi odidi ọmọ lẹ́ẹ̀mẹ́ta. èmi kọ́ èmi kọ́ pé ah, bó ṣe máa rí nìyẹn mo dẹ̀ sọ fún wọn mo jà o ah. mo jà gan-an. wàá jẹ́ kí n tapá sí màmí ẹ jẹ́ kí n tapá sí ìyá tó bí mi lọ́mọ. <laughs> ìgbà. Ah! ẹ dáríjì mi ọmọdé ló ṣe mí ẹ jọ n dẹ̀ ti wá rí báyìí pé ìyá akin gọgọgọgọ ni kòkòrò tó ń jẹ̀fọ́ ẹ dáríjì mi màámi ẹ jọ ẹ jọ màámi. èmi máa ti dáríjì máa ti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọ̀nà ọpẹ́ tèmi pọ̀ mi ò lè sọ tó fọlọ́run. Mm-hmm bàbá dáadáa tó tẹ̀ bá mi fojú àṣebí wọn ìwọ́n tójú àgbà tèmi rí tó fi jì ó ní ohun tó rí. ní orúkọ jésù kristi ni àgbàdúrà. àmín àmín àmín lórúkọ jésù. hallelujah. hallelujah. hallelujah. hallelujah. hallelujah. hallelujah. ìyá wa ṣe rí nígbà tí à ń gbàdúrà ẹ̀mí ọlọ́run fi hàn wípé ìrìn àjò tí ọmọ yín tó fẹ́ rìn pẹ̀lú arákùnrin rẹ̀. Ah, ìyá wa ó ní ewu ẹ̀rù ewu ń bẹ lóko ló ń gẹ́ kódà ló ń gẹ́ gangan fún rẹ̀ ewu ni. sẹ́ẹ̀rì kì ṣe pé arákùnrin gangan ni ọ̀dà o kì í ṣe pé òun gangan ló ní àbàwọ́n bí òun sì pé ìyá tó bí lọ́mọ ìyá tó dẹ̀jẹ̀ sí lójú ìyá yìí ti fi ní nínú ẹgbẹ́ ó ti fi ní májẹ̀mú torí pé ìyá abara méjì ni kò wá sí obìnrin kankan kò sí obìnrin náà nínú ayé tó lè fi arákùnrin yìí ṣẹ́ni tó bá ti ń lóyún báyìí a máa bí sínú ẹgbẹ́ ìyá yìí ẹ wò ó léwu o wọ́n ní ìgbọràn ó sàn jẹ̀bọ̀rú lọ ẹ gbàdúrà ẹ bá olúwa dàpọ̀ ẹ dàpọ̀ mọ́ olúwa ẹ má jẹ́ kí ọmọ yín kó má tiẹ̀ ẹ fà sọ́kùn fẹ́ fi arákùnrin yìí torí wù ni ẹ ẹ ìyá wa ẹ wò ó ṣùgbọ́n kan wà bẹ́ẹ̀ tó léwu tó léwu ó léwu jẹ́wu lọ ṣẹ́gi ṣùgbọ́n tó ń bẹ́ẹ̀ lẹ́yìn wípé ẹ ẹ gbọ́dọ̀ sọ fún ẹ déèyàn kankan torí tẹ́ ẹ bá fi lè la inú báyìí tẹ́ ẹ sọ fún ẹ déèyàn ó léwu fẹ̀yìn gan fúnra yín ẹ̀yìn ìrìn àjò tẹ́ ẹ rìn wípé ẹ ṣàgbọ́dọ̀ jẹ́ kí ọmọ yìí kí wọ́n fẹ́ra wọn. ó tún léwu fún mi ó léwu fún yín o kì í má sọ mi ní sọ alaba mi ní sọ mi ní sọ ẹ ṣe mo dúpẹ́ ẹ ló dọ́kọ̀ máa bá yín gbé mo máa bá yín sọ̀kò mo bá yín jí. Ah! ohun tí àgbàlagbà jókòó sórí ẹni tó ń rí tọmọdé sì ń bá gorí igi rọgùn wọn ò lè rí àǹtí mi ju gbogbo ẹ lọ ẹ máa dáríjì ni ẹ máa dáríjì ẹ máa dáríjì ọkọ ẹ kódà ẹ máa dáríjì mi fúnra mi ìdí tẹ̀dẹ̀ máa fi dáríjì mi ni wípé tí n bá tẹ̀lé wa lọ́jọ́ sí. Si ẹ nígbà kan fẹ́ ra wọn o ọ̀nà tẹ́mi fi ṣẹ̀yìn ni o ẹ máa dáríjì ni o ẹ á ti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ó lóun ti fojú àṣẹ bí wọn oyún ló ti wà nú ẹ̀yìn àdúrà la máa gbà wípé kó lóun bá wa sùn láyọ̀ àti mi dáríjì ó yẹ ya súnmọ́ wọn súnmọ́ kó fa wọn mọ́ra wàá sọ̀láyọ̀ àtàlàáfíà wàá bọ́kùnrin àbírú lágbára ọlọ́run wàá bóbìnrin àbíyè dúdú ẹ̀jẹ̀ ò ní pọ̀ omi ò ní pọ̀ lọ́jọ́ náà lágbára ọlọ́run oyún eléyìí wàá bí sáyé ni wọn ò ní jò lágbára ọlọ́run oyún kẹrin tó níyìí wà á bí sáyé ni àmín àmín ẹni máa jó mọ ọlọ́run ti bá wa mú kó àmín àmín kò sẹ́ni máa jó mọ lágbára ọlọ́run. mi ẹ ṣé mi ẹ ṣé mo dúpẹ́ ẹ pẹ́ fún mi máa mi ẹ ṣé ẹ ṣé. ẹ wò mọ́mí ẹ pẹ́ fún wa o sista mi ẹ̀yin náà ti wá rí ń sìn kó dáa kí ọmọ máa gbọ́ràn sí òbí ẹ̀ lẹ́nu kó dáa kọ́ ọmọ máa ṣàìgbọ́ràn sí òbí ẹ̀ lẹ́nu ṣebí mọ́mì tẹ́ ẹ̀ ń ro kúrò sí lọ́jọ́ kìíní àná òun lẹ padà wá tẹ́ wá bẹ̀bẹ̀ sí. wá mi ṣé o fẹ́ dákun ni àbò fẹ́ bá bẹ̀rẹ̀. tẹ́ bá wà ń bẹ̀ tẹ́ bá gbọ́rọ̀ tó sọ sí mọ́mí lọ́jọ́ yẹn ẹ̀wọ́ ọlọ́run á bá yín sí ìyá tó bí wa lọ́mọ. ayọ̀ ayọ̀ ayọ̀ ayọ̀ mi o ayọ̀ ayọ̀ ayọ̀ ayọ̀ mi. jésù ló wà. It's beautiful. Ẹ lówó lọ́wọ́ ẹ lówó lọ́wọ́ àfi lówó ẹ kọ́ duplex point of correction àkọlé àràlẹ. yé yé aláàtìdé ní ìpayọ ní ìpayọ. so owó gbé egun ni èmi náà máa wọn tí mo sà mo fi kówó ìjọ mo fi fún ẹ. yé yé yé. ta ẹ̀yin lè ṣòro kílẹ̀ ní ìpínlẹ̀ èsì ti bá these guys call. o they can call us like ten times for night like so àwọn ọlọ́dẹ tó wà. have jẹ àti ti ilẹ̀ ingrate ẹ̀ náà. jẹ́ hmm. mẹ́lò kí wọ́n lé and no be saying you i no understand. ilé bàbá mi báyìí wá àwọn kò ń ṣe bíbá ẹni mọ̀ kó yọ ilé bàbá mi lọ́rùn ni mo kó yọ ibi tá a lè máa gbà níbẹ̀ nílé. ojú ọ̀rọ̀ ló ṣe ojú ọ̀rọ̀ jẹ. bá bá wọn jẹ nínú ewé wọn kọ̀ láti dá gàrí rẹ̀. lọ́dọ̀ wa. èmi àti ọlọ́pàá pé ẹja pa àwọn àjàkọ́ ní ìsìnbàdí kábíwọ́n ní ìlú kí ló dé tí wọ́n bá wọn fún ọ̀rọ̀ náà sí. títí títí là ń balẹ̀ olúwẹ̀ rẹ̀ ẹ̀fún òní fún àwọn kó má lè gbọ́ ní ìlú nítorí àtijọ́ àti mu kí n tàpá sí májẹ̀mú àti ẹ̀jẹ̀ tí mo jẹ́ lójú. àwọn ọmọ gbàdúrà kó mọ ìlú ilé ìmọ̀ nínú ilé yìí. jẹ́ sínú ẹ̀dọ̀ jẹ́ ṣe wọ̀kẹ́ máa lọ bọ́ọ̀rù wọ̀. Go! sẹ́ni tó lè yí padà. àdúgbò yìí dàda wà wọ́n padà sí.